jẹ́ nílá sì ń bọ̀ àlàáfíà ni fún mi. alàgbà alàgbà. ṣé eré mi tẹ̀ ń wo ìgbájúmọ̀ ni mi mo ní owó mo lọ́lá tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ ní gbogbo agbègbè wa kò sẹ́ni tí ò máa jí sáfẹ́ mo ní ilé iṣẹ́ tó jẹ́ pé àwọn èèyàn ń ṣiṣẹ́ ń bẹ̀ láì mọye ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta àjálù burúkú jálù mi tí mi dẹ̀ lórí ẹ̀ rí ilé iṣẹ́ mi tó wà níbi òkè ẹ̀gàn lọ́hùn ṣe ni gbogbo ẹ̀ jóná nǹkan tí mo lose ń bẹ̀ property mi is more than two hundred million naira níjẹta oníjẹta àná sọ fún mi pé tírélà tí mo lọ gbépo tó ń bọ̀ ṣe ló yí kòtò tó jóná alàgbà mo tún dé oríta kò yí mi mọ́ mo fi ní kí n wá bá yín kẹ́ ẹ gbà mí lẹ̀ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ torí Jésù Kristi ẹ gbà mí lẹ̀ ni. ọ̀dà ẹ ti dọ́dọ̀ Jésù Jésù á gbà wá lẹ̀ ní orúkọ Jésù ní orúkọ ẹ̀jẹ̀ Jésù olúwa ọlọ́run ọba ìyanu ọba alágbára ya tẹ́rẹ̀ẹ́rẹ́ kárí ayé ọba asọ̀rọ̀ máta wọn ni ọba tó tojú aláṣẹ ìbò mi gbígbóná olúwa ọlọ́run ọba yìí wàá dáríjì wá ah, káfíyèsí hmm. olúwa dáríjì wá dáríjì ọmọ rẹ dáríjì àwa ìránṣẹ́ rẹ tó ń lò náà olúwa dáríjì wá gbogbo tí ò tẹ́ wa tó ṣókùnkùn níwájú ọmọ rẹ olúwa wà láwọn ọwọ́ olúwa mi olúwa ṣàánú fún wa wà dáríjì wa wà ràn wá lọ́wọ́. ọlọ́run ọba ìyanu àdúgbò àyìn lójú ah, rábì ní orúkọ jésù kristi olúwa wa. lórúkọ hmm ọlọ́run ọba yìí. alàgbà bí a ti ń gbàdúrà lọ ẹ̀mí ọlọ́run fi ń yé mi pé ó ní àwọn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kan tí ó ń bẹ ní ìkáwọ́ yín tí ẹ gbẹ́sẹ̀ lé tí ò dẹ̀ tọ́. èmi. bẹ́ẹ̀ ni tí ẹ bá wá gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó ń bẹ lọ́wọ́ yín yìí ìbínú ọlọ́run ò ní dáwọ́ dúró lórí yín o. ṣùgbọ́n tá a bá dá padà ayọ̀ yín á pọ̀ inú yín dùn àfi kẹ́ ẹ dá padà kẹ́ ẹ wọ ẹni tí ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ yín kẹ́ ẹ sì dá padà. so èmi ń gbé ẹrẹ fóònù tó kọ́ fún ìmọ̀lẹ́tì hòtẹ́ẹ̀lì la wà mo bìí pé ibi máa pè yín bí akẹ́ bọ́ sílẹ̀ kẹ́ wọnú hòtẹ́ẹ̀lì lọ ẹ gba hòtẹ́ẹ̀lì tó bá dẹ̀ dàárọ̀ ọjọ́ kejì ẹ máa lọ sí hòtẹ́ẹ̀lì lọ. mo ti dáwọ́ lé ní ẹjọ́ tó rẹ̀ lẹ́ níjọ́ ìbúrúkú ẹ jẹ́ kí n máa bá yín lọ ẹ máa gbé mi lọ bí tìkú tẹ máa lọ ẹ kí n máa tẹ̀lé yín lọ tẹ bá mọ inú ewu tẹ ti yọ mí bẹ́ẹ̀ yẹn ní sọ́bà yà ẹjọ́. sẹ́yìn peter bade ó bẹ́ẹ̀ tàkẹ́ farabalẹ̀ o sẹ́wọ̀n pọ̀ rẹ ni mo ṣe ẹ wo bí tí mo ti gbẹ́yìn mi ò lè fẹ́ kí n sorí kó dìbí mọ́ mi lọ́wọ́ ní kí help yín pé kí n kàn gbé yín kúrò níbi tí mo wà yín mo dẹ̀ ti débẹ̀ mo tún help yín wá sí hòtẹ́ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ó máa convenient fún yín ok ẹ bọ́ síta ń sìn ó dà máa sí ìwọ náà tẹ tẹ bá lówó lọ́wọ́ máa tún san owó tẹ yẹn fún yín ọmọ ah! tó bá dẹ̀ dọ̀la ẹ dẹ̀ máa lọ. èmi ti máa mi yọ ayé mi ti máa ṣe é jọ ẹ wo máa ṣàlàyé fúyàwó yìí tẹ máa ti lé bó e. ti ṣe inú mọ́tò kí n sùn sí i ẹ wo ẹ wo kó ti wọ́n jẹ́ pé ìkẹlẹ̀ máa pa mi ó tẹ́ mi lọ́rùn ẹ máa gbé mi lọ ẹjọ́ ẹni ṣe mi fowó. kí n gbé yín lọ sílé mi kí lẹ fẹ́ kí n bá ẹ̀ omi sọ. Ah! mo ṣàlàyé fún wọn mo ṣàlàyé. pé kí nìyẹn god àbí wàhálà ò lélẹ̀ jẹ́ mo sọ̀rọ̀ ṣe báyìí. ẹni ṣe oṣù ẹjọ wáyé lónìí. ẹ tẹ ẹ bọ́lẹ̀ náà àbí wàhálà ò lélẹ̀. ìjọ Baby, why are you like this? Kí ló ṣẹlẹ̀? Ah, mo ń you sọ̀rọ̀ ìwọ àti ọ̀rẹ́ ẹ̀, o reply, Oh, face is sí nǹkan tí mo sọ látẹ̀kàn. Wo, mo ti sọ fún ẹ, ṣùgbọ́n kò tó necessary. Hmm? Ó Oh, me kò sọ̀rọ̀ ń bẹ̀ jà ní gbàgbé. Ọ̀mùdí oníṣòro, ṣé oníṣẹ́ mi tó ń ṣe lẹ́yìn iṣẹ́ kọ̀ǹtráktọ̀ yìí? Ṣé ìgbà tí wọ́n ti mọ̀ mi, orí kí n sọ̀rọ̀ nǹkan mí ju kọ́ńtráktì mọ́ tí ò bá ṣe pé nǹkan ọ̀rẹ́ rí nǹkan nínú nǹkan tó ń sọ yìí kò ní máa tẹ́ṣọ́ mọ́ náà spirit mi ni kò listen just listen to him hear him out. mo ti gbọ́ ẹ̀ ṣòrí kíní kan mo fẹ́ appreciate wọn hmm? tó bá dẹ̀ lè ṣe fún mi inú mi á dùn gan. what. ṣòrí tó bá ti kàn rọ business àbí nǹkan kan pẹ̀lú mi àti business partner mi jọ má dà sí is that what you want. fine. kò sí problem thanks for the insult. Oh, ìwọ ló mọ̀ ọ́ fún ẹ̀kọ́ gbọ́ fún ẹ̀kọ́ òsì tó ń sun yìí ó ti sú èmi o ó ti sú èmi o kí ló ṣẹlẹ̀ gan àtijọ́ta ni mo ti gbé ẹ mo ti ń bí ẹ kí ló ṣe ẹ kí ló ṣe ẹ kí ló ṣe ẹ ó kàn ń ké òun wẹ̀ kó mu èyí oúnjẹ ò jẹ sọ fẹ́ parẹ́ sí mi lọ́rùn ni òhó o fẹ́ kó dàbí ẹni pé kí n máa rò bí ẹni pé mo sọ̀rọ̀ ṣe eléyìí tó máa fi dà bẹ́ẹ̀ èmi máa gbé ẹ lọ station o máa lọ fà ẹ lọ́lọ́pàá lọ́wọ́. ẹ jọ ẹ bá mi bèrè sí tọlọ́pàá mo fọlọ́pẹ́ yín máa sọ̀rọ̀ ọ̀dọ́ máa sọ̀rọ̀. tó o bá fẹ́ kí n gbé ẹ lọ sí station ó yá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ sí ẹ kí ni nǹkan tó happen gan tí mo fi gbé ẹ níjọ́ yẹn. kò lè yé yín èmi nìkan ló lè yé. pàdé ẹ mo wà ókè. wọ́n ní ká wá fún mi tí wọ́n wà very important kí ló ṣẹlẹ̀. tabadé a máa gbọ́. ok mò ń gbọ́ ẹ mò ń gbọ́ ẹ. káwa kọ́ pé taba ti ń bọ̀ kí ló le tó yẹn. ok mo ti gbọ́ mo ti gbọ́ sẹ́ màá bẹ́ ẹ láìpẹ́ arábìnrin mo ṣe wà ní sinmi tí ń jáde ìdẹ̀nipẹ́ wọlé tó wáyé pé mo fẹ́ ṣe ẹnu mi bí ṣe ń lọ yín sọ yẹ kí n lọ èmi kìlẹ̀ tiẹ̀ dànù síta but mo fẹ́ mọ kókó àti ìtàn kan tó ṣẹlẹ̀ sí ẹ̀ mo fẹ́ mọ bí mo ṣe wá ń lọ èmi ní pẹ́ẹ́dẹ́ tí n bá ti wá ń dé nsì àwa kọ́ntínú ìtàn yẹn mo fẹ́ mọ àmọ́ tó bá kọ̀ tó bá lò ní jẹ́wọ́ àbí yóò fẹ́ sọ fún mi má ṣe mi fún ọ ó ti yẹ second wàá rí i pé gbogbo nílé sitting room mẹ́ta ló wà ń bẹ̀. ní méjì tó kù yẹn àmì máa wọ bẹ dáadáa that's why mo sì mú ẹ wá síbẹ̀ mo sì gbé wá síbi tó jẹ́ privacy mo wá fẹ́ kó ṣe kinní kan. o gbọ́dọ̀ jáde lọ síbẹ̀ o má ṣe kí ni má jáde lọ síbẹ̀ ibi tí mo fi ẹ́ sí yìí ni kò wá ti máa fi dé ó yẹ. Yeah. hello ọkọ mi ajíṣafẹ́ báwo ni ah in fact tó bá rí bí dírẹ́fà ẹ̀ ṣe dílé mi sí airport lẹ́yìn hey now abẹ́ta kó máa bá a sọ̀rọ̀ fọláṣadé ọmọ mi nǹkan mo mọ̀ kó máa ti miss mi ah <laughs> alright ọmọ ẹ fẹ́ bá ẹ sọ̀rọ̀ ó yá gbàgbọ́ lálẹ́. <laughs> hello daddy ah daddy we on our way. I really miss you too. Daddy, do you know the funniest thing? Tẹ́ bá rí bọ̀bọ̀ driver yìí, tẹ́ bá rí bó kàn ṣe ń rùn, ó kàn ń pè mí àti mọ́mì bíi báyìí ni. Ó everywhere, go ń rùn ni. Ah, ẹ wo ẹ wo ó tiẹ̀ ti sú o. Ah, tá a bá ti délé a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tá a máa fẹjọ́ ẹ̀sùn He's a stupid man, idiot ni. Mọ́mì ẹ gbàjáre. All right, darling. Mommy mo mọ gógóró. Ó mọ gógóró, kí ló wá mu? Fọlọ́gà lásán. Fọlọ́gà. Fọlọ́gà. Ah, five minutes management. Um, sorry. Can I go or if you need me? No, no, no, no. Roger, my lantern. Okay. All right, then. Um, <laughs> Honorable, tèmi àti sọ̀rọ̀ lórí fóònù town strike dé agreement wa ni pé a máa gba seven million naira lọ́wọ́ yìí bàbá ṣé ní seven million yẹn gan torí pé àti ìjọba ara wa pọ̀ ó jọ ti pẹ́ ni a kì í ṣe seven million naira mi yes ṣe wá bẹ̀rẹ̀ láti ten million naira because àwọn kọ̀ọ̀kan tá a máa láti put into constitution. ó pọ̀ gan yes ìsìn bẹ́ẹ̀ ṣe ń wá ọba àlùkò ni wa o ẹ kò má jẹ́ ká máa three point five million no this is risk to life. Mm -mm -mm. mm. Um, five. oh fine bí a kì í look here mo ń pò lẹ́ẹ̀jẹ̀ ni. tó bá worth seven million bí a kì í ṣe seven okay i will pay seven. Alright. Good ló fi seven million. Badmus. Hmm. ni ìtumọ̀ ká tó ń bí mi. mi gbọ́ kí ló kọ́ mi gbẹ́bí nǹkan tẹ́jọ́ ń sọ o ti gbàgbé nǹkan tí mo sọ fún ẹ ni pé mi ò bẹ ṣe bísínẹ́sì mọ́ ó dàbí pé o rò pé bóyá eré ni mò ń ṣe mi ò ṣe gbà yìnbọn mi ò ṣe mọ́. Um, so serve me. ah look here kí ni ìkejì ẹ sọ. wọ́n bínú ni yes wọ́n bínú ni náà màfínà àti yín tá ta sọ̀rọ̀ seven million naira tí mo tún fẹ́ provide ọgbọ́n jẹ́ kọ́sọ́mọ̀ wa ká máa seven lọ́wọ́ yín àwa débi ten sọ five million naira àlẹ́ ìgbà ìwòsàn wa yín tí bínú kò ní ṣe. ẹ eh, chairman kò lè yẹ yín but ó yé mi àtọ̀rẹ́ mi kò ti jẹ́ kó máa nǹkan kankan bó ṣe wáá rojú yín sí tó tún fẹ́ máa sọ rubbish ìyẹn ò yé mi mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ nìyẹn ah kí ló wọ́n mú yàn sí ni. wo young man ọ̀rọ̀ owó là ń sọ yìí ọ̀rọ̀ àbí nǹkan tá à ń sọ òye ni ṣebí òòṣẹ́ máa bẹ̀ mí ṣiṣẹ́ ọ̀rọ̀ owó là ń sọ yìí tó bá jẹ́ nítorí títí owó okay màá fún yín ten what about that. ọgbọ́n ten million that's a good deal ten million. kò um, ah, yẹ kí n um, bí náà. mo kàn fẹ́ ní kí n sọ fún yín pé aláàtẹ̀ ti wọlé sá um, so ibo ni kí n transfer ẹ as usual cost account ti ẹ. Um, nìkan forúkọ bọ́lájì sí. Badmus. Okay. Evo, oh. ako uh, sa kanji mi. Mm, Badmus. Badmus. Kayode Adebayo. Okay. Badmus. Okay, okay, sir. No problem, sir. nítorí pé ẹ̀ṣẹ̀ máa bá mi ṣiṣẹ́ ni mo ṣe rí ìṣòwò yẹn lọ sí ten million kì í ṣe pé bóyá àwọn tó lè ṣe irú iṣẹ́ yẹn ò pọ̀ ń ta but please nítorí pé mo wà mo ní confidence nínú yín ló jẹ́ kí n fẹ́ kẹ́ bá mi ṣe. iṣẹ́ tá a bá ṣe fún yín kò lè ní traces kódà tá a bá iṣẹ́ fún yín tẹ́ ẹ bá dọ̀hún ọlọ́run ò ní bí yín. hello. yẹ sí èrè. ẹ káàárọ̀. ìpàlẹ́ o ìpàlẹ́ sáà. ẹ jọ ṣébì ní nọ́mbà five akínrin àdé confam ibẹ̀ ni ẹ pẹ méjì. ẹ jọ ọkùnrin tán ní ó ṣe débì tó dá iléeṣẹ́ pure water lẹ̀ ó ní mò ń béèrè ọ̀gá ẹni tó ní iléeṣẹ́ gbé. Ah, yorùbá ló dán lẹ́nu yín bí iye. ọmọ yorùbá ni mí. <laughs> haúsá lọ ní níbẹ̀ o confam haúsá abduljamal ẹ jẹ́ ọdẹ mi gbá lórí rẹ̀ èyí tètè sanwó àwọn òṣìṣẹ́ ẹ̀kọ̀ọ̀kan lè wá lóṣù so mẹ́mọ̀ bí. ẹ jọ ṣé ilé iṣẹ́ omi mi wà tó ṣe pé wọ́n ta àtọ̀ fẹ́lẹ̀. Ah, ẹyọ kan kó wà níbẹ̀rẹ̀ ni ẹ pè méjì. ok ẹ ṣé mo dúpẹ́ bóyá tí n bá máa dán yẹn á tún rí bí ilé ah. ẹ ṣé o. ǹpẹ̀lẹ́ o. àbí mò ń lálà ọmọ tó wà nínú ilé mi báyìí báyìí báyìí aláyé wá pè wá pé iṣẹ́ wà káwá bá wọn wọn á jẹ́ kí n mọ̀ pé ọmọ yẹn òun gangan la gbọ́dọ̀ lọ pa yóò dáwọ́ lọ́mọ yìí jẹ́ náà. dájúdájú ọ̀daràn lọ́mọ yìí máa jẹ́ yẹ́sì ọ̀daràn ló máa jẹ́ abájọ abájọ nígbà tí mo gbé tí mo ní kí n má gbé lọ sí station tó ní kí n má gbé òun lọ sí station kí n jọ kí n ràn òun lọ́wọ́ kí n má gbé òun lọ sílé mi ni so ó ti mọ nǹkan tó ṣe ó dẹ̀ ti mọ̀ pé ọlọ́pàá ń wá òun. bẹ́ẹ̀ ni bọ́mọ ṣe dáa tó láì mọ̀ pé ìwà ìpín wà nú ẹ̀. ok aláti sinmi màmá ti ṣe àárẹ̀. àṣírí ẹ ti tú gbogbo àṣírí tó ń kọ́ fà pátápátá ó ti tú sí mi lọ́wọ́ abájọ tí mo pè é pé kí n gbé ẹ lọ sí police station ó ní kí n má gbé ẹ lọ kí n ṣèrànlọ́wọ́ fún ẹ kí n gbé ẹ wá sínú ilé mi àṣé bàbá lórí burúkú somebody ni ẹ wá gbọ́ o ó dáa pé ìpè ò mọ̀ pé ilé kìíní ló wọ̀ èmi máa kọ́kọ́ pa ẹ́. jẹjẹrẹ ló. báyìí báyìí gbogbo ẹrù ẹ ó kéré ó pọ̀ ó yà á. ẹni yóò ní bàjẹ́ jẹ́ ọlọ́run bíbẹ̀ yìí kí ló fẹ́ sọ. mi ìṣòdà wọn. ta ni ẹ. mi ìṣòdà wọn gbogbo ló ń ṣẹlẹ̀ rí. bàbá mi jẹ́ importer and exporter gbogbo àwọn tó dẹ̀ bá ṣe business ìlú òyìnbó ni wọ́n wà ṣàdédé ni wọ́n gbé òkú bàbá mi wálé fúlàzù àbùdẹ ni mọ́mì wọn ṣiṣẹ́ ó kú ọdún kan tí màá parí ẹ̀kọ́ mi ní yunifásitì ṣùgbọ́n ọmọ mi gbìyànjú láti rán mi parí lẹ́yìn ikú dádé wàláwà wà kò sówó kò sí kankan. ọ̀rẹ́ mi ó mà wá ga o báwo wá ní báyìí kò ṣàmù pé wọ́n ní tí a bá wá sí abroad a lè rẹ́tọ̀ dádé gbà hmm. kò dé ń ṣe físà ní problem àwọn náṣà ní ká wá ṣùgbọ́n owó tíkẹ́ẹ̀tì gangan òun problem ta ní o ó dẹ̀ mọ̀ pé mọ́mì ni full housewife ni kò ṣiṣẹ́ láti bí ọdún méjìlá lè ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí kan tó di pọ́n ní ká wá owó wa ń kọ́ báyìí kò sówó lóòótọ́ a ṣe ìmúlé tá à ń gbé ta lè ta ṣùgbọ́n dájú ò tiẹ̀ láìpẹ́ kan máa ta nǹkan rẹ̀ ìyẹn ni mọ́mì ṣáà rán mọ́nu pé àwọn ò fẹ́ kan àwọn ò fẹ́ ta nǹkan ìní dájú kó tiẹ̀ ṣe fóònù lásán ló ń lò báyìí ó pè fà pé kó fún yàn dà pé kó tà so ìyẹn náà ni mọ́mì ń tẹnu mọ́ pé ah bàbá ò láìkẹ́ bàbá ò láìkẹ́ o ó ti sú well oh yeah, come. mọ̀ ìyẹn ò problem street girl làwa wọn pé hustling and bustling yí ẹnu ẹ̀nà bí wá sí so Boy, ìwọ nìkan ni mi wà lè sọ bóyá o lè ṣe o ṣùgbọ́n pọ́n mo lówó ni ẹ ẹ ẹ ah. o tún padà sẹ́yìn ọ̀rẹ́ mi mi lè ṣe kí ni tí o bá ṣáà ti ń ṣàṣẹ́wó kò síṣẹ́ tí mi ò lè ṣe lọ́wọ́ yìí o. àwọn fọ́ ni mi náà lè ṣàṣẹ́wó àbí ṣé mo jọ aṣẹ́wó lójú ẹ̀ ká máa ṣiṣẹ́ yìí ọwọ́ mi kí n fi ṣiṣẹ́ kí n fi rówó gidi nǹkan tó tẹ́ mi lọ́rùn tó láyé mi ò tí ì rí tó bá mọ̀ pé lè ṣe inú wàhálà so tó bá dẹ̀ ti ń ṣe àwọn owó tá a bá ń rí tá ń gádà á dẹ̀ máa dáa so anytime èèyàn àdá èèyàn àdá èèyàn àdá so wọ́n yẹn á kó wa fi ṣe tó fẹ́ ṣe. ọ̀rẹ́ mi mi ò fẹ́ yẹn mo pé mi ò lẹ́mi gbogbo nǹkan báyìí wo ṣé a lè rí alájọ tó pé ó ní ṣọ́ọ̀pù tó pé anything tá a bá ti dá sí lọ́wọ́ anything tá a bá ti ní ìdí àwọn àgbà ní pípa yẹn dáhùn pé ká máa dájọ́ tí ẹni yẹn tó bá lọ kún kọ àbí tí nǹkan kan ṣẹlẹ̀ sí. orí yẹn náà sọ́n tuntun ẹ bọ̀ mú ma lájọ kan àwọn kan máa ń kiri kọjá. wo mi ò wá gbá ẹ̀dùn yẹn jàre. ẹ mo mọ̀ kan náà tó ní ṣọ́ọ̀pù lókè ń bẹ̀ yẹn ká máa fi lókè mẹ́rin ṣọ́ọ̀pù ẹ̀ wà ń bẹ̀ sọ ẹnìta tó bá dẹ̀ ti dáa tó bá wẹ̀ láti gbàjọ ẹ̀ wá dẹ̀ lọ gbà á. Ah, ọkùnrin mi sọ fún mi ṣe ló pé ó bọ́ọ̀lù mi ti sọ ọ́ ah, ah, mọ́ mi ah, ọkọ mi ibo lè ti ráṣọ àti pé kí lè ń faṣọ ṣe ah, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí tó dẹ̀ mọ̀ pé gbogbo owó ni mò ń wá báwo la ṣe fẹ́ rówó tàbá bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rẹ́ mi kan mà lọ́lọ́run lò tó já mi sí wọ́n bá ní ilé náà ti gbẹ ló bá ní wípé ọ̀rẹ́ òun kan tí wọ́n lówó ń bẹ̀ yẹn ó ní alágbàfọ̀ wọn wà nǹkan kan ló bá ṣáàdì jàṣà nọ́mbà náà pariwo lé wọn lórí mo bá ní kó tètè mú mi nìṣó mbẹ́ ìgbà tí mo débẹ̀ mo ṣe fún èmi ní aṣọ nìyẹn bí mo ṣe kó nìyẹn bó ṣe ń wo gbogbo tó wà nílẹ̀ yìí owó kékeré máa kọ tàbá máa fi da gbogbo ẹ̀jọ́ owó máa pé mọ́ ah, ah. mi alágbàfọ̀ màlélẹ́ yìí. ẹ bá ṣe máa rówó ńgbà tí mi ní lọ jalè bá ṣe máa rówó náà la ṣe máa ṣe ṣe kẹ́ńtì kò wá bẹ́tà pé kí n máa tọrọ owó káàkiri tàbí kí n máa bọ́ sínú ilé bọ́ sínú ilé aṣọ láti fọ̀ yìí tí ò ti níye tó wọlé. nítorí owó iná mọ́ mi wọ́n wò nítorí ọlọ́run four thousand five hundred ni wọ́n san bó ṣe rí wọn yẹn ọjọ́ kẹta kẹta náà dẹ̀ ni kì máa kó so bá mi ṣí four thousand five hundred lọ́jọ́ mẹ́ta mẹ́ta ṣé ìyẹn kì í ṣowó gidi four thousand four tó ọmọ iye tó máa jẹ ó tún ṣìkù lórí iṣẹ́ àti mi ò tí nígbà tí òsibí ti máa sá sí. Ọlọ́run wa kókó ṣe ní rírí fún wa. àmì mọ́mì bólẹ̀ kó yòókù sí kémi náà lọ kó kájọ fò. ó wà lórí iṣẹ́ tó ṣe ọkọ mi ọmọ akẹ́wọ̀ náà bá ń kó jáde kó kú sókè wo sọ́ọ̀fù lẹ́yìn lẹ́yìn ilẹ̀kùn tó ṣe ọkọ mi lápò tiẹ̀ wá bínú mà tó má tiẹ̀ sí láti ibi ìjẹta wọn ò wá síbi iṣẹ́. nǹkan tí a gbọ́ ni pé wọ́n ní wọ́n sick wọ́n dẹ̀ rọ́ọ̀ṣì wọn lọ sí hospital bóyá láti hospital bóyá wọ́n wá gbé wọn lọ sí ìlú ni mi ìwà mọ̀ nǹkan tí mo gbọ́ nìyẹn. nǹkan tẹ̀ sọ lẹ́ẹ̀kan yẹn ìgbà tẹ̀ ń yẹn etí mi hó mi ò wá gbọ́ nǹkan tí mò ń sọ ni pé mo ní wọ́n ní wọ́n sick. ta ló sick tí o ṣe alájọ tí mo dáwọ́ fún ló sick. alájọ tẹ wá wà nànà sick. Ah! mo dáwọ́ ọ̀rẹ́ mi. Ah! <laughs> Ah! ọ̀rẹ́ kú bá mi ẹgbẹ́ tó kú bá mi tó báyìí. ṣọ́fọ̀ mi rọ́wọ́ ẹ̀ ni ṣọ́fọ̀ mi rọ́wọ́ ẹ̀ ni wọ́n lé ní ká dáwọ́ bá wá jọ. kí wọ́n kún ní kí n dájọ́ síbẹ̀ ní ṣé kí sókè mi ò dájọ́. àbọ̀ ní ẹ̀bùrú mi. owó yìí nìkan kọ́ ló wà ń bẹ owó tèmi náà wà ń bẹ. <laughs> ẹjọ èlò lówó tí tó wà bẹ. five thousand naira ni. ọdẹ kò lórí burúkú ni. <laughs> ẹ wo ọ̀rẹ́ kúkọ ló wà ń lẹ yìí àdúrà pé kára wọn yára wọn máa gbà báyìí. ẹjọ tó a kí ló orúkọ sí tó gbọ́ wọn yẹn lọ́nà. mi ì mọ sweet yẹn o. ẹ mọ. mi ì mọ. ẹ kó sí ìdààmú jáde ẹ kó sí ìdààmú. Inaku wewe sio kama kama amenifiza kwa kama dada zipe. Ndio maana ni wako ni dada wa mara zoi. Ah, ni mfami kile kazi wa bai. Ah, mimi ndio tani mo bai. Kwa ni wako wako bai, wako Ìwọ ló kọ́ bá mi wọ́n níbi ìdáwọ́ Bọ́lájọ́. Mo ní ká máa sèpù owó yìí. Mo kọ́ owó mi ní ká máa sèpù kí ló ti ẹ̀ ń lọ kí ló ń sọ. Ọ̀sán òwò kí ni tiẹ̀ gan? Kí ni tiẹ̀? Ṣé mo lọ bẹ́ tíráfù bíbélì jọ̀rọ̀ ó yẹ kó o gbọ́ tuntun travel wá gbọ́ tuntun travel wá ibi tí mi travel gan wa ayé mi fẹ́ bàjẹ́ nìyá <laughs> wá àbọ̀dé ẹ̀kú. ẹ pè jáde. bọ̀dá lájọ àbáyé ife bàjẹ́ ni ẹ bọ́ ta. ẹ bọ́ síta jọ àwọn náà nìyẹn àwọn nìyẹn àwọn nìyẹn mọ́mí àwọn nìyẹn. àṣẹ ló máa pa ẹ́ mọ́mí. ẹ wo ohun gangan lélẹ̀ pọ̀ tí mò ń sọ fún yín lélẹ̀ tẹ́fẹ̀ gbá mi gan ohun gangan ló jẹ wá lówó àwùjọ a lè máa gbó wa lẹ́nì. gbá kí ló ṣẹlẹ̀ sówó àjọ. ẹ wò mami láti bí ṣadé ṣé o ṣàlàyé fún mọ́mí. ṣàlàyé fún pé kí ni pé kí ni mọ́mí ẹ wọ ẹ má bàa ṣe ọ̀rọ̀ àbúbọ̀ yìí ẹ mọ́ ni o bọ́bọ́ yẹ ẹ mọ́ ni o. ó dà máa ṣàlàyé fún mami <coughs> kò ní dá fún ẹ pẹ̀lú kọ́tò òun yẹn sórí kọ́tò òun yẹn ikọ́ yẹn ló máa rọ lọ́sọ̀rọ̀ ikọ́ yẹn ló máa pa ẹ́ dànù ẹ ní gbádùn o. àmì jésù. mò ń gbẹ́jọ́ wèrè tó fẹ́ rò fún mi. ẹ má bínú màmí láti bí ọ̀sẹ̀ kan sí ara mi ò yá ah. mo ṣe ń gbóná ní orí ń fọ́ mi iná àwọn owó àjọ iná mo ti ṣe run around hmm. gbàtí màá tún délé ọkọ̀ gbó wa lọ sílùú wa gbàtọ́ rí pé ó dà pé hospital Èkó ò lè gbà wá mọ́ gbàtí màá tún délé báyìí mo rí pé bàbá mi kú. ẹ ṣàfi owó àjọ ẹ fi ṣòkú. mi tí ṣe ṣòkú a ṣe ń plan sí. kò ní ìdípẹ́ bóyá kinní kan abọ́dọ̀ pé mo wá bẹ́ẹ̀ ṣeré mi báyìí ni kò ní dá òkú dájú ẹ̀gàn òní kò ní rọrùn wọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tí kankan bá kú o lè má ìyá ló ń jẹ màá kọ́kọ́ gbé ilé lọ́nu ẹ̀ ní wọ́n lọ gbé jẹ́nẹ́rétọ̀ fún mi ah, mo rò pọ́ṣọ́pọ̀ mo rò pọ́ṣọ́pọ̀ fún mo rò pọ́ṣọ́pọ̀ fún ọ̀tọ̀ yẹn wọ́n gbé ìtàkùn tó lọ ṣẹlẹ̀ ṣọlọ pé bẹ́ẹ̀ ń bẹ̀ ṣẹlẹ̀ ni ṣọlọ pé wọ́n bẹ̀ ṣẹlẹ̀ ni báyọ̀ ṣọlọ ọlọ ẹ̀fọ́ ẹ̀mí jẹ́nẹ́rétọ̀ kì í já kí ló kọ́ ní jẹ́nẹ́rétọ̀ lọ́wọ́ lọ ṣọlọ pé wọ́n bẹ̀ ṣẹlẹ̀ báyìí wọ́n bẹ̀ sọ̀rọ̀ kò ní já fún bàbá ẹ̀ ikú tó bá sọ̀rọ̀ ẹ̀ ẹsọwọ ẹsọwọ ẹsọwọ abakọ ni abakọ ni abakọ ni oya oya oya support mi support mi ya wọ́n bẹ́ẹ̀ ní sọ. nígbà tí àwọn abíọ́nà àbáyọ wọ́n ṣàtà ilé yẹn àwa travel lọ sílùú òkè òkun ọ̀làdébẹ̀ gbogbo nǹkan tá a bá lọ ló wà successful àbí owó ìgbà ìyẹn ló mú wa pé àbúrò ọmọ mi lórí ká bá wa géètì ilé ká lè ríbi dé sí nígbà tí ẹ wá dé a lọ síbi ilé tí ilé tí wọ́n gbé ìyẹn lé ní ńlá ló jẹ́ ìwà tẹ̀dé. ẹ jọ máa tálẹ̀ bèrè máa. dọ́là pọ̀ ni mo àbúrò mi ni ibi ni wọ́n ń gbé tẹ́lẹ̀ àmọ́ èèyàn kan ti sọ fún wa pé òun ò gbé bímọ òun ló fi ní pé ẹ ká pè yín pé bóyá ẹ ní information pa mọ́. àti dọ́lápọ̀ ọkọ wọn DPO ni ọlọ́pàá bẹ́ẹ̀ ìyàwó Mr Johnson. ẹ ṣé mo dúpẹ́ ah. òun ni òun ni ẹ ṣé mo dúpẹ́. má ṣe o ẹ kọ ọ̀rọ̀ èèyàn ọdún á síra wọn a ní rírẹ mọ àti dọ́lápọ̀ ti kú. ẹ ta ni àǹtí dọ́là pọ̀ kò ń ṣàwọn Ah, dọ́là pọ̀. ẹ má bínú torí ọlọ́run ṣẹ́rí ẹni tí mo Ah, yìí àbúrò ti tèmi ni ọkọ ẹ̀ ga ó mọ́ra díẹ̀ ọlọ́pàá DPO lọ́kọ wọn báyìí. àwọn náà ni mò ń Ah, wọn ti kú àbúrò mi. yé yé. Ah, màá ń pẹ̀lẹ́. yé ọkùnkùn Ah, ẹ Ah, jọ ẹ ní nọ́mbà ọkọ ṣé mr johnson ló fi bẹ́ẹ̀ ṣé mo ṣì ní nọ́mbà wọn lọ́wọ́ ṣá ó jẹ́ kí n wò ó nà ó yá ni o mi ò tí mọ̀ bóyá nọ́mbà wọn wà lọ́wọ́ mi. ókè mo ti rí ma. ṣé mo fóònù ẹ dání. mo rí mo dáná. zero oh. eight zero oh. thirty four fifty five eighty four seventy five ẹ wò aláàjì ẹ ní sùúrù ẹ farabalẹ̀ mi ò lè fún yín níṣẹ́ tó máa bounce now ẹ pe account officer yín mi ò lè fún yín níṣẹ́ tó máa bounce ten million àbí mo mọ̀ ẹ fi ṣe mí lànà gbọ́ kò lè bounce tó bá dẹ̀ bounce kẹ wá kẹ wá gba check mi no problem ẹ wá gba check mi check mi ò lè bounce ah, ẹ wò aláàjì máa pè yín padà ẹ jọ mò ń bọ̀ mi ò mọ nọ́mbà yìí náà. ó ti ń rìn látara torí ẹ̀ mo ṣe bá yín mú wá. mi ò mọ nọ́mbà yìí. ẹ ṣègbè náà nà ó ẹ bí kẹ́bẹ́ ni ìtura. hello. hello Johnson. ẹ jọ̀ọ́ ta ni mo bá sọ̀rọ̀. màmá Ṣadé ló sọ̀rọ̀. mọ́mí Ṣadé ìgbà wo lẹ wọ̀lú. ìjẹta ni mo dé bẹ́ẹ̀ ni ń gbọ́ kí ló ṣẹlẹ̀ sí àbúrò mi ẹ wò sista lóòótọ́ ni o àtìgbà tó ti ṣaláìsí ah, ò lè jẹ mi ò lè mú gbogbo wàhálà yẹn pọ̀ in mi ò kẹta ara mi up till now. kí wọ́n lọ́dún tó wá ni kò pè mí oh, kó dẹ̀ sọ fún mi mi ò gbọ́ kankan mo ń bọ̀ pé mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ nígbà tí mi ò gbúrò anybody mo pé kí n máa bọ̀ lé ọ̀pọ̀lọpọ̀ alájà tó wà lẹ́yìn náà sọ fún mi sí wípé àbúrò mi ṣaláìsí ò dẹ̀ bá mi sọ anything. Uh, ṣe rí gbogbo ìgbà yẹn wàhálà ìgbà yẹn pọ̀ mi ò tẹ́ mọ̀ bí ṣe misplace nọ́mbà yẹn and ṣe mọ̀ confusion wà yàrá ń dẹ̀ ní táìmù. ó dáa kò burú mo ṣe lè rí ẹ. ẹ fẹ́ rè mí ẹ mọ̀ nǹkan tó wà ń bẹ̀ ẹ jẹ́ kèmí wá rí yín o ṣe o ṣe àmọ̀ nípa forty million tí mo kó fún. forty forty m àbí. Eh, mo mọ̀ nípa yẹn eh, in fact àkáǹtì mi ni eh, ẹ sẹ́ǹdẹ̀ sí mo mọ̀ nípa yẹn. Ah, God bless you inú mi dúpọ̀ wẹ̀ ní forty million naira wà jọ hòtẹ́ẹ̀lì ni mo wá dé síbẹ̀ báwo ló ṣe máa kàn mí lára. ẹ̀yin sọ bí tẹ̀yìn bá wà máa wá rí yín. ok Beatrice hotel ni mo dé sí ní twenty seven Ìjàoyè street ní Jíbówú ẹ pè nọ́mbà yìí máa wá wá rí ìtì mi lórí ẹ̀ kò sí problem tó bá ti wá rí màá mú yín wá sọ́dọ̀ mi ṣáàtì gbọ́ ẹ ṣe gan ni ẹ máa expect mi lọ́la. Hmm. wàhálà ti wà.

ṣé wọ́n mi lè tó pa omi mi yìí tó jẹ́ ọkọ ẹ̀gbọ́n mi yìí ọkọ ọlọ́pàá ni ìdí ẹ̀ lè ṣe bá mi sọ̀rọ̀ ọlọ́pàá tí mi ò fi dé dá yín lóhùn mi gbọ́kàn tá a ṣe fún wọn torí fọ́tí mílíọ̀nù náírà ló ṣe pa ìyá mi lójú mi wọ́n lé mi náà mo ṣe ń lé mi tí mo sá jáde lọ́jọ́ yẹn ó lè fi pàdé mi yé mi ṣọ̀dà àwọn ẹjọ́ ṣàánú mi. arábìnrin inú ewu ló ti ń rìn o afẹ́fẹ́ ewu ló ń fẹ́ sára bí mo ṣe pàdé ẹ lọ́nà orí ńláńlá láńlá kò jẹ́ fún ẹ kò lè yí ẹ o torí nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó jẹjẹ lọ àmọ́ o lè save nínú kú tó wà nílẹ̀ tó bá lè gbọ́ kí lọ. now nínú ilé tó wà yìí o ní láti jáde kò sí nǹkan kí nǹkan tó bá kò wú ẹ rà pèmí lórí aago o gbọ́dọ̀ jáde síta. sọ àmàgbọ́. So, ìrìn àjò kan ni mo fẹ́ lọ tẹ́lẹ̀ kí n tó pàdé ẹ̀ mo sì gbé ẹ yẹn mo sì máa lọ síbẹ̀ o àmọ́ mi ò ní pẹ́ but ìkìlọ̀ tí mo ṣe fún ẹ ni pé o ò gbọ́dọ̀ jáde kúrò nínú ilé yìí nǹkan tó fẹ́ jẹ tó fẹ́ mu tó fẹ́ dáná tó fẹ́ sè tó fẹ́ lò kò sí kankan tó fẹ́ nínú ilé tó ní bá àjàdè tó o bá ti jáde títí téwù yẹn máa fi eré kúrò lórí ẹ ó tán. sáyé kí la máa mú lọ sọ́run. so sọ̀rọ̀ balùwà lọ sí. àbí mo ní kí sáré dé bẹ́ẹ̀ kí n lè padà lẹ́sẹ̀kẹsẹ̀ àbí kí ló rò. ìwọ àti bàbá ṣá. má jẹ́ ntàn ẹ́ mi ò ní bàbá méjì o. ló bọ̀ kọ́kọ́ wà lọ́kàn mi rẹ̀ sọ fún mi. mo mú dẹ̀ mo jẹ́ dòdò àdúgbò tó ti ń ṣiṣẹ́ yìí. àbí o mọ̀ pé àdúgbò tó wà ibẹ̀ gangan náà ń pè nílé owó. kí ló rí tó ọmọ tó bá mọ bó ṣe ń lọ àwa mọ tó ń ṣẹlẹ̀ nígboro <laughs> tó bá ní o fẹ́ wá sí àjà o dẹ̀ fẹ́ ṣe business o fẹ́ ralẹ̀ o fẹ́ kọ́lé ibi tó wọ́n jù ní orí bá wá ní àjà gbogbo àwọn tó lówó nílùú tó wà ní Lagos state láwọn kọ́lé sàjà for now níbi tílẹ̀ sì kù sí tí agbègbè tó dá wà ní orí bá wá ibẹ̀ ló dẹ̀ ti tajà láti níwọ̀n kọ́ ló ní ilé ní gbogbo àjà yìí ilé epo tó ti ń ṣiṣẹ́ yìí ó lójú ilé epo tó bá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ẹ náà ìwọ náà wò ká tó sọ̀rọ̀ gbogbo wọn kàn park wọlé wọn park jáde o dẹ̀ rí mọ́tò ìsako wọlé oríṣiríṣi ló kàn wọ ah, má jẹ́ kí n tàn ẹ́ ibi yìí ó wá ó make sense. ọjà wà nù ọjà máa ń wà ṣùgbọ́n káyọ̀ àkùtà báyìí ni owó yẹn lọ wá dà. ó jà gbàgbé ẹ̀ hmm. tó bá ń ṣiṣẹ́ níbi tó dáa tíṣẹ́ ń wọlé lójoojúmọ́ kò sígbà tí wọn náà ní kọ́ tiẹ̀ ká tó ṣẹ́jú pẹ́ǹsì mi ò rò pé lè lọ́dún méjì níbi kó tó ní ìdẹ́kọ̀ tiwa. àmì o àmì o àmì o. yes nǹkan tí mò ń rí yìí it makes sense ọlọ́run and then tí má dẹ̀ tún gbọ́ nǹkan tí mo lè ṣe fún ẹ kó lè jìyà kíákíá tó bá mind tó bá yẹ pé o ní proposal lọ́wọ́ mo sì léèyàn kan tó yẹ pé a lè submit ẹ̀ fún tó lè kọ́ orúkọ báyìí fún ọ. proposal wà lọ́wọ́ mi kí ni mo ń ṣe. ó wà lọ́wọ́ ẹ̀ dípò orí mi lé lọ́la. yes ọ̀rẹ́ o nítorí pé orí mi títorí tiẹ̀ gan màá rí i pé mo lọ sọ́dọ̀ bàbá lónìí mo dẹ̀ dé so a lè fi mí tiwọn sọ́la. bí ju tètè lọ màá bẹ ẹ nílàrọ first thing tomorrow morning màá dọdọ ẹ. o máa work sẹ ṣe bẹ́ẹ̀ mo sọ fún ẹ. má rọrùn ṣe o. pé mi ò ṣe mọ́ mi ò dẹ̀ ṣe mọ́ nìyẹn ah iṣẹ́ tá a bá ṣe títí títí tí tá a bá ṣe ta fi lówó lọ́wọ́ tí gbogbo ayé fi mọ̀yàn nípa ẹ̀ ó yẹ kéèyàn náà wọ́jọ́ tí ẹ máa fi sílẹ̀ pàápàá jùlọ ẹ má jẹ́ kí n tàn yín mú ṣẹ̀ṣẹ̀ pàdé obìnrin kan tó jẹ́ pé ọlọ́run gbádé owó lé lọ́wọ́ tó gbádé ọlà lé lọ́wọ́ tó nífẹ̀ẹ́ mi tí mo nífẹ̀ẹ́ a dẹ̀ ti ṣetán láti fẹ́ra wa ẹjọ́ torí ọlọ́run ṣerú ọmọ bẹ́ẹ̀ yẹn látijọ́ tí mò ń wá ọmọ gidi kó wá gbọ́ pé irú iṣẹ́ bẹ́ẹ̀ ni mò ń ṣe sẹ́wọ̀n pé mo kó bára mi nìyẹn for now ẹ má jẹ́ ń tàn yín ṣetán o mo ti fi sẹ́yìn sílẹ̀ nǹkan tí mo ní kí n wá rí yín fún yẹn kò jù bẹ́ẹ̀ lọ. so ti wá fún Gbàdàmọ́sí ìkejì rẹ gbọ́ mo ti sọ fún o kí ló wá wí ó ta kó lóun fi sílẹ̀ ó lóun máa continue lọ. mo dẹ̀ wọ́n pé fine kó máa bá tiẹ̀ lọ kémi náà dẹ̀ máa bá tèmi lọ n tó wù nìyẹn èmi èmi ti ṣetán láti fi sílẹ̀ mo kàn fẹ́ kí n wá bá yín sọ̀rọ̀ kẹ́kàn má rí i pé mo ti dismiss láàrin yín ó tán. ọmọ mi lọ jẹ́ o yìí sì gbọ́dọ̀ fi ẹ̀kọ́ tanná fún ọ jẹ́ so o ti gbàgbé ni wípé ẹ̀yin méjèèjì ifá mọ̀jìyàn òsírí mọ̀jìyàn ńlá fáwọn dábẹ́ yìí méjèèjì ẹ gbọ́dọ̀ jára yíyan lẹ́yìn pé kọ́ ọ lọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ kọ́ ọ rọ̀ kọ́ ọ bẹ́ẹ̀ gbogbo tó bá fẹ́ kó o fún un tó bá tó pò náà ti gbọ́ bàbá náà ló tó lè jáwọ́ àìsí eléyìí ó léwu fẹ́yìn méjèèjì láti pé kẹ́nìkan máa ṣe kẹ́nìkan lòun ò ṣe mọ́ ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. sọ tí o bá ti jáwọ́ báyìí sí èmi ò lè stop. Ah ẹjọ́ máa ṣe lọ ni àfi kó ló sọ pé òun ṣe mọ́ ok. kò sí wàhálà màá tún padà lọ sọ́dọ̀ ẹ̀ màá lọ bá a màá lọ bẹ̀ ẹ́ tí mo dẹ̀ mọ̀ yín pé n tí mo bá fẹ́ náà ló máa bá mi fẹ́ torí mi ò ṣetán láti kọ́ntínú bí mo ṣe wà yìí màá lọ bá ó tán ẹlẹ́ẹ̀kejì ọmọ tí mo sọ fún yín pé mo ṣẹ̀ṣẹ̀ pàdé ṣé àǹfààní wà láti mú wá sọ́dọ̀ yín bóyá kẹ̀kàn bá mi wò ó àti pé gbogbo nǹkan tí mo rí pẹ̀lú ẹ̀ bóyá tòótọ́ ni àbírọ́ ni ṣé kí n mú wá. kọ̀sáàyè bẹ́ẹ̀ ni tígi bá rélugi torí ẹ̀ lákọ̀ọ́kọ́ gbé já kọ́kọ́ yẹn bí n ti ń bẹ ilé iná kó tó di pọ́ mọ́ mọ́bìnrin rẹ wa ọgbọ́ kò tí ì sọ̀rọ̀ mi lẹ́yìn ọgbọ́. Bọ́lájí ni mo bèrè. Bọ́lájí? Ben. Ah, wọ́n máa sí around. Ọ̀ya, um, tó bá dé, ẹ sọ fún pé um, Badmus bèrè. Abẹ́yìn um, ni girlfriend wọn. Ah, rárá o, no, kò ń ṣe Okay. That's all right. Ẹ jọ̀ọ́ bros ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ sá ṣé ẹ lọ sọ́nà báyìí ọ̀nà jáde kẹ́kọ̀ọ́ help me. Kim, n gbé yín dání. Bẹ́ẹ̀ni hmm. Okay. Um, no problem. That's all right. Ẹ ṣe. I'm ẹjọ ẹṣẹ ẹnu mi ẹ kò fi àti èmi lásán ni ẹ jẹ́ kí n sọ wáyé mi mú yìí èmi ṣẹlẹ̀. next few minutes. I wasted What Ìwọ dalẹ̀ ọ̀ṣẹ́. tó afternoon sir. how are you. ẹ pé ìrẹ̀lẹ̀ fẹ́ sà. two thousand naira èkó wà ń bẹ̀ tẹ́lẹ̀ èkó kan. ok sir. ah rufus kọ́ ẹ̀yìn ṣé kò ń ṣe rufus mò ń wò yìí rufus ni òun ah. ni mánéjà bíbá yìí. mánéjà àbíkẹ́ ló ga o kò lè dá mi mọ̀ mọ́ o òjì pẹ́ ẹ́ ọ̀rẹ́. alaye kí ló ṣẹlẹ̀. ó wà tọjọ́ mẹ́ta ọmọ ojú ẹ̀ ń dán o. ojú mi dán irọ́ ló pa o family nǹkan. wàá ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣeyẹ ya. Rufus àbí Rufus kọ́ ẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà. o mọ ọ́fíìsì mọ́. rárá sà. ìwọ kọ́ ni àti Bọ́lá dìjọ lọ sí institution kan náà ni. tí wọ́n ní ẹja lọ fọ́ principal létí ìjọ ẹ̀ tó lọ́ọ̀yà kan tó dìfẹ́ǹdì. ó rárá sà ọjọ́ náà gbọ́ ẹ̀rú bọ́ọ̀sì. ó ti pẹ́ sà. so ibi ló ti ṣiṣẹ́. bẹ́ẹ̀ni sẹ́mi ni manager bíbá sà. ah that's nice ah ó ga o. ẹ bọ́lájú bọ́lájú sẹ́kúrò níbẹ̀ sí ni sà. bọ́lájú sẹ́kúrò lọ́dọ̀ ẹ̀. jọ má bínú ibo ló ló ń lọ. ẹ ọ̀rẹ́ most time tó bá wá sí ọ̀dọ̀ babalábídé ló máa ń wà. Ah, ah, wọn gbọ́dọ̀ sanwó ẹ wọ ẹgbà. ẹ má wọrí sà ẹ má wọrí sà ẹ má wọrí sà. Báyìí bá fún mi náà Bàbá Bọ́lájí ò kì í gbé àgbẹ̀sà. Kò ń gbé kọ́ọ̀lù. Ó dẹ̀ lè mọ ibi tó wà nísìnyí àbí. Ah, mo ní ìdí ẹ̀ gan ni mo ti ń wá tipẹ́tipẹ́. Ó dẹ̀ ní mẹ́sẹ̀gì kan tó fẹ́ fún tí ò gbọ́dọ̀ kọjá yìí ní gan. o lè ṣe ẹ̀pù kan for God's sake? Ṣé ibi tó wà yẹn o lè mú mi dé kó wọnú mọ́tò káàdì jọ lọ? Sáà kò ní pé mi lè mú yín dábúlé bọ̀ mi ò ní lè fi ìbàlẹ̀ báyìí torí àfi tábà bá bí off day mi tábà lè jọ duty care tó ń domi lára ju dítú lọ n gbọ́dọ̀ fojú mi kan lẹ́nu sórí tó bá lè ṣe ẹ̀pù tí n bá fojú mi kan rufus o ṣe mọ́ nídà lẹ́kọ̀ọ́ mọ́. màá kọ́ lẹ́kọ̀ọ́ mi fún ẹ. Ah, jẹ́ ká eh. lọ jẹ́ ká lọ. ẹ fún ìṣẹ́jú kò sá. súpò súpò mo jáde ọ̀dọ̀ mo lọ bá bá bá lọ sí ibà ẹ̀ ẹ̀ má pọ̀ pọ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ bí kò mi ní bẹ́ẹ̀ dé jọ má mọ́nítà ọmọ yìí. la mú wá sáyé kí la máa mú lọ sọ́run kí la mú wá sáyé o oh. kí la máa mú lọ sọ́run torí ohun tá a fẹ́ jẹ́ a fi balẹ̀ ayé jẹ́ nítorí ohun tá a fẹ́ dá a fi dá. ọmọ tó jẹ́ mẹ́ta sí kò sí sàwọn dájú náà fẹ́rẹ̀ wọ́n béèrè bọ́lájú lọ́wọ́ ìmọ̀ ni pé ibì kan tí bọ́lájú máa ń jẹ̀ sí jù lọ́dọ̀ yín ni kí n kọ́kọ́ mú wọn lọ́dọ̀ yín náà. ẹ pẹ̀lẹ́ sá ẹ rà ó ẹ sá ẹjọ́ bọ́lájí ni mo wá wà wọ́n dẹ̀ ní tí n bá ti dọ́dọ̀ yín mo ti rí bọ́lájí torí pé ọ̀dọ̀ yín ló máa ń jẹ̀ sí ni mo rí lé epo tí mò ń repo ló bá ní ó sẹ̀ kúrò lọ́dọ̀ òun ni ṣùgbọ́n tá a bá ti dọ́dọ̀ yín mo ṣe wá wá síbi. òótọ́ ni ẹ sọ èjì náà àyìn kódà gan ó kú bí ní ìsìn kí kọjá wákàtí kan. ọlọ́run o ah. ẹjọ́ torí ọlọ́run ẹ ní fóònù nọ́mbà tá lè pèsè kẹ́ ẹ ní ọ̀rẹ́ bàbá ẹ̀ òun ló wá wá èmi kí n wò ní fóònù kí ni wọ́n máa bà nọ́mbà mi yàn sí. ẹ jọ̀ọ́ bàbá olóye ẹ ń sọ ọlọ́pàá ẹ o bóyá ẹ mọ̀ mi dáadáa èmi ni ọ̀rẹ́ bàbá ẹ̀ lọ́ọ́ yàdẹ̀ mi ni gbogbo property bàbá ẹ̀ kó tó di pókú ọwọ́ mi ló wà ọlọ́mọdé jẹ́ ń jẹ̀gún mọ́yámì ní gbé nǹkan onígan ó gbé fóun gbólóhùn ni mò ń bá di wọ́n á ní pé ńgbà tí ń bá rí màá kó gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn màá kó fún un ló jẹ́ ń débí kò sẹ́mi o ojú ẹlẹ́dẹ̀ẹ́ tó. ìwà mọ ìrìn rẹ̀ báyìí o ṣùgbọ́n tí mo mọ̀ ni pé yóò sì padà wá ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ kan o tó bá dá ọ̀la fún yín láàrin oṣù kan ẹ lè mú fojú kan ṣùgbọ́n tí ọjọ́ bàbá báyìí kúlẹ̀ rẹ̀ kàn rí ah. ẹ̀rọ àmọ́ ẹ̀fọ́ kan yín balẹ̀ yóò padà wá tó bá ti yá wá èmi ò ti ṣe yín fún un. ṣùgbọ́n yóò wà. yóò wà ṣùgbọ́n ọjọ́ yẹn gan lè sọ. lè sọ. dúró dìgbà tó bàdé náà ni. tó le tó bẹ́ẹ̀ ni. ẹ ṣùgbọ́n bí ọ̀rọ̀ ayé rẹ̀ ó ti da ni mo bá wá torí ọ̀rẹ́ bàbá ẹ̀ lèmi ṣe agbẹjọ́rò gidi tí gbogbo èèyàn mọ̀ nínú. àmọ́ tí yóò tó wá padà báyìí ṣùgbọ́n yóò padà wá àmọ́ ìwọ̀n tí yóò lè wá sí i. dájú ẹ má lè gbé bíbá. màá gbé bẹ́ẹ̀ ah, kí ló dé ẹ gbọ́. ẹ wà ara a ah, kí ló dé. ẹ lè gbé ayé pẹ̀lú wa. bó ṣe oṣù kan tẹ́ bá ti lè gbà mí láàyè ṣé wọ́n máa ń kọrin kan bá wọ́n ní ilé yín ò tó lè wá rọra pẹ̀gàn èèyàn nílé àkèrè èèyàn mẹ́jọ ń sùn yàrá kan nílé àkèrè inú mi dùn mí ti pé mo ti rí mo ti rí Bọ́lájí ń sùn. ojú ọba ti ẹgbà láàyè ọgbà bàbá ẹwò yàrá kan bẹ àwọn èèyàn pàtàkì bíi yín báyìí àwọn ni mo máa ń fi ibẹ̀ tí wọ́n máa ń sùn bẹ́ẹ̀ náà ẹwò nẹ́ẹ̀tì wà níbẹ̀ torí ẹ̀fọn. ẹbí òde ẹ̀sìn nẹ́ẹ̀tì mélòó ni ẹ̀fọ́ jẹ tí yóò fi dé. àlejò mi ò lé o ìmọ̀ bá ń ti mutí ó ṣe kókó lẹ fún mi jáde màá di ara mi ah, ah, kì í sáti rọmọ tí mo. ẹ wọlé wọlé wọlé ẹ máa wà lọ́dọ̀ tí máa lọ. wá wá wá wá nísìnyí sórí gbé mọ́tò yẹn máa gbé lọ lé hmm, tó bá máa gbé mi máa pè wá wa. ẹ jẹ́ n dúró tí n sá. a ah, máa wulẹ̀ dúró. Ah, kí máa lọ. máa o ní problem. ok kí lẹ fẹ́ kí n bá ń gẹ̀ tẹ̀sán. tí mo fẹ́ ń bo ibi títí folúwẹ̀rí máa gbójú wa kí mi fẹ́ fẹ́ jíjẹ ni àbí mímu <laughs> fìyẹn lẹ̀. àná ìgé ìṣòwò kí mi ìdágbére kí n dúró kò lè tán bá ti wá béèrè mi ni mo travel mi ní pẹ́ dé by road kọ́ sọ̀rọ̀ kó n gbé mọ́tò lọlé mo lọ airport airport ló gbé mi dé mo ti travel tí n bá ti yọ máa wà padà wá gbé mi airport. Eh, eh, ẹ jẹ́ kí mi máa lọ ẹ wo èmi náà máa ṣagbára tí mo fi lè rí bọ́lájí pé ẹ wà ń bí bàmá sọ fún. ṣé mo dúpẹ́ wo promise mo promise ẹ wá o o ti lówó wọn náà ti donílé epo wọ ṣàgbàdo àpé kí ni kémi pẹ̀lú bọ́lájí ká ṣe báyìí. ẹ máa yẹra sa èmi kò máa ṣagbára mi. a ah, o ti parí o ti bẹ ẹ ṣeun sa rupert musa o ti bọ sa yẹra sa ẹ ṣeun sa. ọlọ́run. bẹ lẹ́yìn yìí báyìí kí ni mo rí báyìí ní kíkiri ọjọ́ mi lójú mi wá ní gbogbo ilé mo jẹ́ ṣé mi ló mọ ilé ìdáríjì mi ọlọ́run bàbá dáríjì mi ìwé yìí wò ni mo wọ́ báyìí. Fọlásàdé Fọlásàdé kò dákẹ́. Badmus ojú ẹ̀ bọ́ sí mi Badmus. tó bá ṣe dáadáa máa fi bọ̀ fọ́ rí ẹ. because of ọlásàdé tó dè mọ́lẹ̀ ìtòrí ẹ̀rọ ṣe yọ ìbọn sẹ́yìn wá kí ló fẹ́ gbà náà rẹ̀ tó wà lẹ́yìn náà no, ọmọ ìyá ẹ ni àbí ọmọ bàbá ẹ ni àbí kí ló fẹ́ gbà nínú ọ̀rọ̀ kó kàn pa ọmọ ọlọ́mọ kó dẹ́nu ẹlẹ́gbọ̀dọ̀. mo mọ tẹ́lẹ̀ kó ń bọ̀ ṣé o rí tí ẹ tẹ́ pátápátá. Hmm. now mo fẹ́ kó mọ kankan dájúdájú ọmọ fọlásáré tó dẹ̀mọ́lẹ̀ kò kí n sọ ọmọ tó lè pa. ṣé tó wà ń lẹ. yes. wọ́n lè sanwó ẹ̀mí ẹ̀ hmm? ó ti jẹ̀bi kú gbogbo sítórì ayé ọkàn mi ní ẹ̀kọ́ ló máa fowó sápò mi ẹ̀kọ́ ló máa gbọ́dọ̀ sórí tébù mi bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ bẹ́ẹ̀ ṣé ń dá kó bá lọ tó bá ṣiṣẹ́ ní àwọn àtiwọ́ àtọ̀hún ẹ̀rọ èjì àpáńdà ó kì í fi iye lè nǹkan tí ó dáa fún ìsà fẹ́ kó mọ̀ pé mi láti àti bẹ̀rẹ̀ sí ọjọ́ tó ti pẹ́ ni mo fẹ́ kó bílé pé mi ò lè rí nǹkan tó lé abẹ́ jẹ́ kí n sọ pé èmi fẹ́ dánwò fún ẹ. tó bá jẹ́ pé owó tí Mr. Johnson gbé fún ẹ tó sọ pé dandan iṣẹ́ ìyá gbọ́dọ̀ jọ ṣe ni tí mo rẹ̀ sọ fún ẹ pé mi ò lè ṣe. tó bá jẹ́ pé torí owó yẹn ló fẹ́ fẹ́ pa ọmọ yìí ó bẹ́tà kó mú owó yẹn kó dá sí méjì ká pín lọ́gbọ̀gbà tó bá dẹ̀ wá jẹ́ pé ìwọ nìkan ló fẹ́ dáná owó yẹn fún ẹ láyé lọ́rùn kó máa ná but a ní láti gba ìtọ̀ ọmọ ìkúrò lọ́wọ́ Mr Johnson nítorí pé ìtàn ìgbésí ayé ọmọ ẹ̀ ó ti ṣàlàyé fún mi kò dẹ́ sọ kọ́ta nípa ìtàn ìgbésí ayé ọmọ tó dè mọ́lẹ̀ kò yàtọ̀ sí ìtàn ìgbésí ayé mi àti ẹ̀ ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ àṣàṣe tá à ń ṣe yìí mo fẹ́ kó mọ ọkàn dájú pé tí Mr Johnson bá kọ̀ láti má lè stop iṣẹ́ burúkú tó ń ṣe àmà bá wí àwa tó ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ burúkú àwa náà la máa kọjú ìjà sí nǹkan tí mo fẹ́ kó mọ lélẹ́yìí o èèyàn tó pa ìyàwó ẹ̀ nítorí owó tó pa ìyá ọmọ ọlọ́mọ kí ni àdájú pé àwa méjèèjì gan ẹnu wá sè mo fẹ́ kó mọ̀ pé bàbá yẹn ya wèrè gan o ó dẹ̀ san lórí ó máa ń ṣe bí ẹni tó jẹ́ tù ni kò jẹ́ nǹkan kan rárá ó hmm. ọ̀tá rẹ̀ ọ̀tọ̀ fẹ́ nìyẹn ọ̀tọ̀ jókòó. kó atótó nù ṣùgbọ́n ọmọ tó wọn lẹ̀ jókòó tí mo ní kó jókòó torí ẹ̀jẹ̀ ni wà láṣẹ lára torí ẹ̀jẹ̀ kó má bàa tàṣẹ lára mo ṣe ní kó jókòó. àwọn ilé tó dùn ó yẹ kó jí ẹ ó yẹ pa ọmọ ìfẹ́. ó tó bá kọ̀ pé o fẹ́ tẹ̀lé inú ẹ̀ bí o fẹ́ pa ọmọ Fọláṣadé tó dè mọ́lẹ̀ o bẹ́ẹ̀ ta kó pa mi fine àti wọ àti wọ ìpàdé kí ló kàn mí láìpẹ́ tí ẹ wúlò sí mi tí ẹ gan fúnra ẹ kò jọ mí lójú. à ń sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ kan yé dákẹ́ lọ fáwọn kí ló ṣẹlẹ̀. mo kàn ń ròyìn pé wáì tó jẹ́ pé ẹ̀yin ni máa ń gbé gbogbo iṣẹ́ fún ṣo mọ reason mo máa ń gbádùn bẹ̀ ṣe ṣiṣẹ́ yín because each iṣẹ́ tí bá gbé fún yín ẹ máa ṣe neat neat. <coughs> iṣẹ́ tiwa kò kí ń ní delay ó lè máa ń clean gan ẹ̀yin náà mọ̀. mo jẹ̀ wá rí i pé kò sírú bí ṣe lè sọ pé onítọ̀hún kó wà nù ihò kọ́inkọ́in ẹ̀ wá onítọ̀hún jáde guy wo a máa pẹ́ fúnra wa o ṣe rí àwọn àgbọn tá a bá bá ń ṣe ó máa ń dùn mọ́ wa a máa ń pè é níbi ó ní honourable police officer. Lápọ̀ mi. Ṣẹ́gun ojú ẹ̀kọ́ mi ò sọ fún ẹ mi ò sọ fún ẹ pé ẹgbẹ̀rún sàmú ẹ kò lè sá mọ́ lọ́hùn ṣé bí wọ́n rò bí kò ti sá lọ lọ́jọ́ kìíní àná ṣé bí wọ́n dì sìn ẹjọ́. tó bá tún sọ ẹjọ́ bẹ́ẹ̀ máa gbá ojú ẹ. wo mi ò nẹ́jọ́ kankan bẹ́ẹ̀ rò ẹ̀yin guys ẹ waste kíní burúkú yìí mi ò tẹ̀ bí ṣe ń rí ẹ inú ẹ ń bí mi. ẹ bá tiẹ̀ máa pa mí ẹ jẹ́ kí n sọ̀rọ̀. kéwìn gbẹ́ ẹ láàyè kí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ owó ló wà lẹ́nu olórí burúkú ẹ mo béèrè ní ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ tó fẹ́ sọ. mo lọ́wọ́. wo jẹ́ sọ kankan fún ẹ àdúrà ló yẹ kó máa gbà ó mọ lásàdúrà táwọn Jésù gbà lórí cross irú ẹ̀gbọ́n ló yẹ kó máa gbà sórí àwọn méjì tó dúró yìí wọn ní time láti waste o ìtorí ti ẹ̀dẹ̀ lọ ṣe wá ọ̀dẹ̀ bá nǹkan méjì wájú wípé kán pẹ́ ẹ lọ. ọ̀gbẹ́ni wa àsìkò táwa ẹ̀ kò sáàyè fún anything láti sọ fún ẹ ó yí ẹ tó bá ṣagídí ó ti rí ìpapọ̀ ló máa gbà jáde. Mr. Johnson a ti ń pẹ́ jù ń bí ẹ wọlé kẹ lọ gbé balance wa fún wa ká lè get out kẹ́yìn àti ẹ̀dẹ́jọ́ máa bára yín pọ̀ àbí Badmus. bàbá ó tọ́ ló sọ ẹ jẹ́ kí owó yẹn wọlé ṣe rántí agreement wa ìta bá mú wa fún yín láàyè màá tún fún wa ní kọ̀ọ̀kan ní ten million tẹ́lẹ̀ so ẹ̀yẹ kó ti fi dájẹ́ ká máa lọ. ẹ wo ẹ wo báyìí lè ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé ti ṣiṣẹ́ kan fún mi rí tí mi ò fún yín lówó ni ah, ah mo ti fún yín five million balance yín kù five million nǹkan tí ìdẹ́ni máa tọ̀ sí ó ti di dandan kí n fún yín tẹ bá ti ṣe gbogbo nǹkan tó kù. àbá wa ti gbẹ́ǹde bí ẹ fún àǹtí bí ká bá ti wá lọ. màá fún yín chẹ́ẹ̀kì náà ẹ fọkàn balẹ̀ ẹ dì pẹ̀lú wèrè yìí náà. yóò mo mọ̀ pé mo pọ̀ mí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún ẹjọ́ ọ̀hún lọ́rọ̀ ẹjọ́ ọ̀rọ̀. ẹ ọ̀nkú ẹ fílẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ ó sì wá ibi tó wà yìí ilé ikú ló wà ó ti ń bákú jẹ ó ti ń bákú mu in fact ẹ má yẹ kí n parọ́ fún ìwọ̀n àti kóná jọ ń sùn like three minutes a kọjá lọ sọ́hùn ẹ jẹ́ kó sọ̀rọ̀ ó yá one minute. kò sọ̀rọ̀ tó fẹ́ sọ ọ̀rọ̀ wo ló fẹ́ sọ ó gbọ́ ó lọ́rọ̀. Um, ẹ mọ nǹkan tí mi ti ń rò ọ̀rọ̀ ló sọ yẹn ẹ jẹ́ ó sọ̀rọ̀ ẹnu ẹ ó sọ kò sọ ọ́nà ọmọ akú náà ni <laughs> ẹ jẹ́ ó sọ kákọ̀ tí ẹ gbọ́. wọ́n ní ká ṣe rí ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ sókè. ẹ má búrò ẹ má ní ká nítorí forty million naira ẹ̀pọ̀ àti mi tó jẹ́yàwó yìí ẹ̀pọ̀ màmá mi ẹtí nìkan lọ pa mí ẹtí ẹgbẹ̀rún náà ẹ̀rọ ti pọ̀ náà wá o. wo gbégbégbé ní sọ̀hún ah. aláwìyé yorùbá literation ayẹyẹ bí bọbọ bù ṣé yẹn lèmi wá mo ń gbọ́ títí ẹ jàre story ló ń gbogbo yìí tó ń sọ yẹn story upon story. Baba ṣé nǹkan tọ́mọ yẹn sọ ẹ̀ ṣòtọ́ ni. ẹ ó tẹ fẹ́ dàbí tòótọ́ ni. a kò gbádùn fún un. Ah. ìyáwó ni. iwájú mi ló wà náà. a gbá ojú ẹ gangan. àmọ́ ó yàwó mi. bọ́lájí kí ló yà lẹ́nu. ṣé set up ni gbogbo eléyìí ni. ẹ dájú o. kò tó fẹ́ pa òun náà. sórí àwọn agbọn tá à ń pààyàn àdájú o. ó sọ fún ẹ mo jẹ́ kó mọ̀ mo ní máa ń ya wèrè gan ó sán lórí gan ó kọ̀ wá ṣe bẹ́ẹ̀ tó jẹ́ǹtù ni sọtiri sọtiri pé olè ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní jàrá lólè. now àwa ò ní láti sọ anything tí wàá ní pé o ti gbà wá àbí. ẹ wò á fi ìjà bẹ̀rẹ̀ o ẹ jọ ẹ ẹ bóyá ẹ gbọ́ ti tèmi dáadáa. ọwọ́ bá kú ẹ mú kó rẹ̀ transfer wọ ọmọdé yìí sọ. ọ̀wẹ́ wa sọtiri sọtiri a fi ọmọ àgbàdá sí ẹ lọ́rùn ẹ wo twenty eight million lówó tó wà lọ́wọ́ transfer gbogbo ẹ̀ transfer ẹ kí ni account number. Alpha, your phone away. Go check it mo ti wọlé. èlé ló bá ń bẹ̀. twenty eight million naira. balance ńkọ́. Eh. balance ńkọ́. ẹ wo ẹ ẹ ẹ ní sùúrù tó bá di next month ẹ mò ń expect owó. salary ẹ. Eh, business. business. ìwọ ọlọ́pàá o ṣe business level twelve million. Eh. o tún fẹ́ gba owó yẹn lọ́wọ́ yẹn kọ́ nìyẹn o àbí kò tún pààyàn náà. lóun ìlú ní ìtàwọn ọlọ́pàá tó ń pa wọn. bí òun retí almost twelve million naira. Jide. Palami. Mo jọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni tó bá fẹ́ ìpò jẹ̀bi kò ní wa ṣílájọ fún un. ó sátìrì á jọjù pàṣẹ à ẹni tó bá ṣe ẹ tó dẹ̀ ṣe ìran ẹ dájọ́ fún un. ọ̀gbẹ́ni wàá súnmọ́ bí. ẹni tó bá ń gbowó ọtí nínú àmẹ́tẹ̀ kàkà dúró yìí tó ṣe ẹ tó dẹ̀ balẹ̀ ayé ẹ jẹ́ dàlú. olóbìnrin kúrò níbí ẹ wà jọ nítorí tọ́lọ́. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká dáríjì Ọlọ́run ni mo fi bẹ̀ yín tí bá ní kí n pa wọ́n nísìnyí kó dí àwọn tó ti pa á nǹkan tó kọ́ dìbí jù ni wípé àwọn tó ṣiṣẹ́ tí wọ́n jẹ́ kó jèrè iṣẹ́ ṣùgbọ́n gbogbo tí mo ní ni wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì ẹ má yẹ kí fọwọ́ mi ti dájọ́ mu. now nǹkan tó ń try láti sọ fún wa ni pé o fẹ́ fi máa yìn sílẹ̀ pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tó gbé fún gbogbo àwọn fámìlì ẹ̀ kàfi sílẹ̀ àbí. ẹ jẹ́ kàfi sílẹ̀. kàfi sílẹ̀ tá bá fi dídà tèmi yẹ ká pa ẹ dànù kí gbogbo ẹ̀jẹ̀ máa wéèsì sílẹ̀ lẹ́nu àmọ́ kò sí wàhálà ẹni tó ṣe ti dárí jìn a máa fi ẹ sílẹ̀ náà ni. bọ́tù wa o mo mọ̀ ẹ́ o a lè lọ tó ń sìn kó bìlí kó smart o fẹ́ pe gbogbo àwọn wèrè sọ́ńbọ̀dì tẹ́jọ́ sọlọ́pàá kò ti rí ọ̀daràn tó fẹ́ mú tó bá try ẹ̀ tó bá try ẹ̀ yẹ kí n sọ ọkọ fún ẹ o lè dalẹ̀ débi tó máa dalẹ̀ o ní mú ọjọ́ yẹn jẹ o tó kó lórí aláyé good guy. Come. Hello. Kila mwa saye, kila Mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín tó ojú bá kí n ṣe ẹ̀yìn. ìbámu àti kókó àìmọ̀dé nítorí forty million naira ó ní ẹ̀mí àwọn aláìṣẹ̀ṣe lọ ilé ayé yìí máa le o ẹ ṣe àdúpẹ́. jẹ́ kí n má parọ́ fún ẹ ẹlẹ́dẹ̀ẹ́ ni kò dúpẹ́ lọ́wọ́ ẹ ẹlẹ́dẹ̀ẹ́ ni ò fi kó jíjẹ wá ẹ má jẹ́ kí n tàn àìmọye irú yín báyìí tó wà lórí ẹ̀pẹ̀ tó jẹ́ pé irú nǹkan tí ò tó báyìí tó ṣẹlẹ̀ sí tó dẹ̀ bá lọ ẹlẹ́dẹ̀ẹ́ ni kò dì mọ́ o kò dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nígbà gbogbo pé ẹlẹ́dàá mi ò má fi mí sílẹ̀ nígbà kankan o. mà dúpẹ́ o ẹlẹ́dàá mi ò ṣe o tó jẹ́ kórí mi ó gbàbọ̀dé o ẹlẹ́dàá gbogbo wa ò dẹ̀ ní gbàbọ̀dé. àmì o ẹlẹ́dàá mi náà ò ní gbàbọ̀dé o. ẹ jọ sá mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín tẹ́bà ní bínú. bí mi màá dá ẹ lóhùn. kí gan-an ló so yín sí irú iṣẹ́ ibi báyìí nítorí wípé iṣẹ́ tẹ̀ ń ṣe kò bá òfin ọlọ́run mu ọ̀rọ̀ tó bí mi yẹn ọ̀rọ̀ tó tóbi púpọ̀ ni. níbi ọdún kan sẹ́yìn àti bẹ̀rẹ̀ iṣẹ́ náà àmọ́ ńgbà tó pẹ́ ẹ̀mí mi ò gbé mọ́ ó dẹ̀ pẹ́ ní kejì mi pé mi ò fẹ́ ṣiṣẹ́ mọ́ kó jẹ́ ká jáwọ́ ó dẹ̀ takú ó lóun ní jáwọ́ mo bá fà á já aago sí nǹkan tá a fi dára wa fà ó ń jẹ́ kí n mọ̀ pé òun ní jáwọ́ bí tí mo ti wá ń ronú wò pé kí ni mo fẹ́ ṣe yìí torí mi ò lè dá ìjà ara mi jà wọn á gbé àbí kí n sá lọ ni mo ń ronú ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni mo ṣalábàpàdé tí mo fi gbé ẹjọ́ náà lọ́hùn tí mo fi gbé e wálé síbi léyìí tí mo tún wá wò pé ó túmọ̀ sí pé bóyá lòun fẹ́ kí n ju ẹnìkan sílẹ̀ kí n tó bá tèmi lọ ni mo fi pàdé ẹ̀yìn. Hmm, lóòótọ́ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ iṣẹ́ yìí ò yẹ ọmọlúàbí ẹ jáwọ́ nínú iṣẹ́ yìí kò bá òfin ọlọ́run mu ẹjọ́ torí ọlọ́run. èmi náà fẹ́ jáwọ́ amúléwu nínú ni. ó léwu. ọ̀rọ̀ nípa ìmùlẹ̀ ni. agbájá agbàjá agbàjàgbàjà òrìṣà wọ́n sọ̀kalẹ̀ sórí àpáta ayé wọ́n fa pàṣẹ wọ́n fẹsẹ̀ sẹ ọ̀sẹ̀ méjì tọ̀sẹ̀ yìí gògòlù ọkùnrin wá sí kọlu ayé njọ tiẹ délé ayé wọ́n ní ká ẹja jọ pín o ọ̀sẹ̀ méjì lẹsẹ bá pín o oníkàlọ lè tọ́jú gbá wọn kán tọ́jú ọ̀rọ̀ àgbò kán tọ́jú pẹ rẹ ẹnìkan ò ní já ńkọjẹgbá ẹ ní jágbó tó ń tirọ rẹ ẹnìkan gbọ́dọ̀ jágbó tó ń tirọ rẹ látòní lọ ẹ ti di olúbí o torí pé àṣejẹtẹ ẹjẹ tán nìsín ó yẹ nìkan ìbejì méjì tó gbégbé ọkàn wálé ayé òun lẹjẹ tán nìsín tó túmọ̀ sí pé méjèèjì ẹ gbọ́dọ̀ jara yín yàn má tìyẹn ńlá fáwọ́ dá mèsì àwọn ojú nífẹ̀ẹ́ tí ẹnìkan náà yín bá sọ pé jẹ́ àgbọ̀tún kẹ́nìkejì náà gbà sí lẹ́nu ni o èyí tó bá wá sọ pé bẹ́ẹ̀ kọ́ tó bá lóun fẹ́ gba tó ń lọ lọ́nà ọ̀tọ̀ àjà ó dìmú lóko rẹ̀ lẹ́sẹ̀ ìjọ náà lọ́hùn o tó túmọ̀ sí pé wọ́n ò mú un ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́ ẹ gbọ́ kò sì jẹnu sórí nǹkan tó wá sún mi gangan gangan débi iṣẹ́ tí mò ń ṣe tó ń bí mi pé kí n fi sílẹ̀ kì í ṣojú èmi náà ẹ̀sọ́ ni mò ń wà bàbá àti màmá tó bí mi lọ́mọ láti kékeré wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n dẹ̀ ní owó tó tó bọ́ ọ̀hún ara wọn tó tó bọ́ ọmọ tó tó gbọ́ bùkátà in fact wọ́n bá débi pé wọ́n kọ́lé lóríṣiríṣi kò pẹ́ kò jìnnà ikú mú àmà mi lọ ìrònú yìí ló wà lára dáàdì mi débi pé wọn ò lè sùn wọn ò lè wò ló dáre sí wọn lọ́kàn odidi ọjọ́ mẹ́ta láìsàn fi gbẹ̀mí dáàdì mi náà but lójú ayé dáàdì mi máa nǹkan máa ń wà tánjọ máa ń ṣe business orúkọ máa yẹn jẹ́ Chief George mo máa rí i pé wọ́n jọ máa ń wà wọ́n á jọ jókòó sí pálọ̀ wọ́n á jọ máa sọ̀rọ̀ wọ́n á gbé document sílẹ̀ wọ́n á fi ilẹ̀ wọ́n á sign ẹ̀ bọ̀ nínú sọmọ kékeré mo believe pé business ló pa wọ́n pọ̀ ìgbà míì gan-an wọ́n lè ní kí n máa lọ sí bank máa lọ sí bank máa lọ gbowó like five million ten million fifteen million twenty million wọ́n gbé fún màá yẹn wọ́n á wò pé ah, nǹkan tó pa wọ́n pọ̀ yìí nǹkan tó bá jẹ́ tọ́ ti dáàdì mi ó yẹ kí má yìí lè fún mi. nígbà tí dáàdì mi kú tán mo lọ george kò jẹ́ kó mọ̀ pé nǹkan tó bá jẹ́ tọ́ láàrin àwọn àti dáàdì mi kò sí nǹkan kan mọ́ báyìí kan kò fún mi kí mi náà lè fi jẹ́ èèyàn láyé. ó ń jẹ́ kí n mọ̀ pé business kọ́ ló da òun àti dáàdì mi pọ̀ pé ọ̀rẹ́ lásán ni hm? ọ̀rẹ́ lásán mo tún jẹ́ kó mọ̀ pé ẹ sáà ìjọ ìjọ kan mo mà lọ gba twenty million lákàntì dáàdì mi wọ́n dẹ̀ gbé fún yín ní ìṣẹ́jú mi báyìí ẹ̀dẹ̀ gbé owó yẹn ẹ̀dẹ̀ gbé jáde ọ̀nà ya owó yẹn lọ́wọ́ wọn ni mo wá rí i pé sitting lélẹ̀ wọn á gba ọ̀dọ̀ lọ́ọ̀yà dáàdì mi lọ wọn á explain fún wọn pé mo fẹ́ pẹjọ́. lọ́ọ̀yà ìjọ torí ọlọ́run ẹ jọ ẹ̀yin nìkan ni ẹ lè help mi pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí mo ṣe wà yìí lójú mi ó jọ bí ẹni pé ìyá yìí ti fẹ́ jẹ mi gbé sẹ́rí mo ṣe wà yìí ihò kólópó ni mo wà kò sí níwájú kò sí lẹ́yìn kò sí anything lọ́wọ́ mi kò dẹ̀ sí anything lákàntì gbogbo ayé dáàdì mi èmi náà try láti ní kí n save owó but dáàdì mi ò gbà ìgbé tán máa ń ké fún mi ni pé àwọn ò tí ì fẹ́ kí owó rànjú mọ́ mi pé tó bá ti lè rànjú mọ́ mi mi ní fèsì ẹ̀kọ́ mi mọ́ mo dẹ̀ gbà fún wọn láti fèsì ẹ̀kọ́ mi láì mọ̀ pé bí ọ̀rọ̀ dáàdì mi sì máa já sí leléyìí gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ yìí òun náà ni àgbọ́kànlé mi tèmi náà lè fi sọ pé bóyá àbí nǹkan tí dáàdì mi ní ó jẹ́ tọ́ tèmi òun náà tún fẹ́ gbà lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ ṣàánú mi. Bọ́lájì sá ọlọ́run àràn gbogbo wa lọ́wọ́ wọ́n fọkàn ẹ̀ balẹ̀. tí mo sọ fún ẹ pé mi pẹ̀lú dáàdì ẹ̀ kó tó kú ọ̀rẹ́ ni wá tí wọ́n náà dẹ̀ máa ń rí mi dáadáa wọ́n ṣàjẹ́ ìgájí kóòtù náà tá a bá dé kóòtù wọn náà rí gbogbo ẹ̀tọ́ ẹ̀ pátá níbi tó bá wà náà máa gbé jáde. ẹ̀sìn fọkàn balẹ̀ gbogbo ibi tó máa dé láyé ọlọ́run àjẹkù dé bẹ́ẹ̀. ẹ̀sìn lọ sá fọkàn balẹ̀ ẹ̀sìn lọ sá jẹ́ màdàmà rẹ̀. nítòótọ́ àpẹjọ adelos court nígbà tá a gbé safe judge dé court so believe pé ó tún wí ni wa gbogbo owó tá a ná pátápátápátá ó tún waste èyí ni ilé ayé mi yóò fi àásù mi pátápátá ni mi ò mọ tí mo fẹ́ ṣe mọ́ mo á wò pé kí lọ́nà àbáyọ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. mo kú fẹ́ kan gba kámú pé kí n kú fẹ́ kan kúrò ní nàìjà kí n gbà lóyìnbó lọ mo á rò pé kí n ta lé dáadé wọ ẹyọ kan ṣoṣo tó kù sódà tí n bá ta màá lè fi move màá lè máa fi sáyé mi lọ mo tún wá gba the same ọ̀dọ̀ lọ́ọ̀yà wa lọ ní tí mo tún bá bọ̀ ni sá ẹ ṣé mo dúpẹ́ gidi gan wọn á ṣe gbogbo nǹkan tẹ́ ṣe fún mi pátápátá inú mi dẹ̀ dùn bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé gbogbo wàhálà wa lórí kéèsì a lóòzẹ but àmọ́ nǹkan tọ́lọ́run fi ṣe àmọ́ mo fi ń da yín lójú pé mi nítorí gbogbo nǹkan tó bọ́ mọ́ mi lọ́wọ́ yìí kí n wá bẹ̀rẹ̀ sí ní gbígbésẹ̀ tí ò dáa níwájú ọlọ́run ọba ẹ ṣé gan sá bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé Mr. George ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ òun ló gbà sọ́dọ̀ tó dẹ̀ win case mọ́ wa lọ́wọ́ tó dẹ̀ gba property dáàdì mi wẹ́ mo fà lé ọlọ́run lọ́wọ́ mo dẹ̀ fà lé àwọn tó jù wá lọ kàn dájọ́ fún but sir ìrànlọ́wọ́ kan ṣoṣo olóko tí mo fẹ́ bá yín sọ inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè ṣe fún mi mo rí i pé iwájú ò sí lọ báyìí ẹ̀yìn ò dẹ̀ ṣe padà sí ilé kan ṣoṣo tó kù nínú ilé dádì mi mo bóyá kẹ́ jọ kẹ́ bá mi ta tẹ́ bá tà á tí n bá gbowó ẹ̀ màá lè fi lọ establish business tọ̀dọ̀ tèmi so that irú owó yẹn màá lè máa fi kárí ara mi lọ ìyà onílé jẹ mí mi ni mo ní kí n wá bá yín sọ sà. ẹ sori ẹ mo ti ẹ kọmẹ́ndì kọ́lẹ́jì rárá dádì ẹ lójọ business wise mo ti rí bó ti mú ọwọ́ ẹ dádì ẹ sì torí náà ò jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí n tó sọ fún mi tó náà ti ń wá kàn sí kan despite the fact pé gbogbo bó ṣe jáde kúrò yunifásitì upper class ló bá jáde still o ní sense of belonging pé o fẹ́ ṣe business ọlọ́run adẹ́fẹ̀ẹ́ sórí ètò ìṣẹ̀lẹ̀ yẹn ká gbà yìí pé bọ́lọ̀ ń ṣe fẹ́ ni ṣùgbọ́n ọlọ́run adẹ́ṣe dáadáa sórí iṣu ti ọ̀rọ̀ lé dáàdì ẹ̀kan tó kù yẹn èmi náà mọ̀ kò kù but later ni mo ń gbọ́ information yìí pé dáàdì ẹ̀ ti lọ fi ìwé ilé yẹn gan dúró fún lóun tán gbà ní bank ilé ìtẹ́mi ò mọ̀ but ìgbà tí mò ń go through inú fáìlì yẹn mo rí copy agreement wọn pẹ̀lú bank uh, but about uh, last week ni mo gbọ́ pé wọ́n wá fún ọ ní reminder notice pé tó bá di next week o wọ́n bá take possession lé yẹn o màtí mo àti ìránṣẹ́ ṣe pé tó bá ní one or two things tó bá mọ̀ pé o fẹ́ kó kúrò nínú ilé yẹn kó tètè kó. sir ilé tí mo máa ń sọ yìí ilé tí mo máa ń gbé nú tí mo wà nú máa ni mo máa ń sọ. no no máa wò lẹ take it easy tó bá ti kó fẹ́ máa gbọ́dọ̀ mi wọ́n máa bọ̀. Ah, tó bá yẹ pé mi ò gbé ẹ ṣé màá sọ ẹnu ni. etí kìtì sí bọ́lájì. dájúdájú pé mi ò ní àgbọ́kànlé kankan mọ́ nìyẹn o. ọlọ́run lèèyàn lè gbọ́kànlé tí ò ní pòfo àgbọ́kànlé ẹ̀dá asán ni tí kẹ̀ ẹ́ sì ṣùgbọ́n ẹ ẹ jẹ́ kí n náà ṣe ẹ̀bùrọ̀ fún ẹ jẹ́ pé fún ẹ ní hundred thousand kó kan lọ gbà kó kan fi yẹn fún mi bọ̀ tó báyìí fẹ́ wálé ọ̀dọ̀ mi olùwà very free o àdìjọ máa pa mọ́ ọ̀dọ́ àtẹ̀tò dà mi tẹ̀lé push irú certificate tó níyẹn sí ibi kankan má fẹ́ ní contract. nǹkan tó sọ mi di assassin nìyẹn nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní rìnkiri rìnkiri rìnkiri tọrọ ilé ayé mi ò yé mi mọ́ mo kọ́ pàdé ẹ̀gbọ́n bàbá mi ni torí wọn kò sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí tẹ́lẹ̀ wọn á sọ fún mi pé bó ṣe wà yìí ó ti jàre agbára dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ àmọ́ àwọn kankan wà tí èèyàn tún lè ṣe láti fi gbẹ̀tọ́ èèyàn lọ́wọ́ ẹni tó bá já ìtọ́ èèyàn gbàlá gidi wọn á rómi lágbára agbára tán rómi yìí òun ni wọn á lò tí mo fi ń gba ẹ̀tọ́ mi lọ́wọ́ sí George díẹ̀ díẹ̀ títí tí mo fi gbà tán àwọn ẹ̀tọ́ yìí tí mo wá gbà yìí òun lèmi náà wàá fi di ẹni tí mo dì lónìí ṣé kí n máa parọ́ fún ẹ ẹ̀mí méjì ò tọwọ́ mi bọ́ rí lẹ́yìn ẹ̀mí sí George nìkan tí mo pa kò jù bẹ́ẹ̀ lọ. Ah! ilé ayé yìí máa wà kún fún àdìtú iṣẹ́ ibi o ìyẹn ni wípé ọ̀tọ̀ọ̀tọ̀ lógún lọ́dọ̀ tèmi lèmi ṣe bóyá ó le jù láyé àṣeyé tó bá tún gbọ́ tẹlòmíì wàá tún dúpẹ́ tiẹ̀ ọ̀gá ọ̀ ẹ wò ẹ ká lọ bọ̀ ọ̀rẹ́ yín tó péye tá a bá dé a máa bọ̀rọ̀ wa lọ. aṣọ tí mi máa wọ yìí ó wà káṣúà pẹ̀lú nǹkan tó wọ̀ jẹ́ kí n náà wọlé kí n change. ok no problem. Hmm? Yeah. lágbẹ́ bá máa mutí ni ẹ̀yìn mú mi mọ́ mu oríṣiríṣi náà fi lé ẹ̀ mi mọ́ aṣọ tẹ̀lé ìṣiríṣi dédé sí i. ṣé tó ìmú wọn láti yẹ báyìí. orin yẹn mọ́ ló ń ọlọ́run ọba o àbọ̀ yìí àrò ah, <laughs> ah. <laughs> lórí tí mo sọ fún un pé a máa lọ kí wọ́n lé àwọn nìyí. Ah, dáàdì ìyàwó mi ojú òní tiẹ̀ ah, mo tiẹ̀ ṣe rí ẹ náà mi gbọ́dọ̀ máa béèrè pé bóyá ó tọ́jú àbí ó tọ́jú ẹ̀ torí ojú ẹ̀ ló tutù bí. but daddy kí lè wá ṣe ń bi. Ah, ìwọ ni ẹ ń wà ìjẹta náà ti wà láàyè aṣọ ẹyọ kan tí wọn wọ láti jẹta rè wọn ní pé àwọn bébà kan ń bẹ o pé wọn lọ tọ́ ọ bọ̀ wọn ní pé ó wà important nínú ìgbésí ayé àwọn pé tó ọba fi lè tọ́ ọ bọ̀ o ogo ni fáwọn ìjẹta náà ti wà ń bì yìí. bẹ́ẹ̀ la sí hmm. document ni oh. ẹni tí àwọn property dadi ẹ gbàtàn ṣàlàyé ṣó mọ̀ pé bá a ti rí ní pẹ̀lú dadi ẹ èmi dẹ̀ ní lọ́ọ̀yà wọn so mo ti wá ń wẹ̀ for the past five seven months sísìn ọlọ́run ló ní kí n yàrá epo níbi ilé epo tí mo fi rírú fọ̀sọ̀ rẹ̀ ló sọ pé tá bá débì àṣà rẹ mo ṣe dóbìnrin rẹ rí ẹ. ok ah, yín ò lè sá ẹ bá tẹ̀ ti wá nọ́mbà mi kẹ́ pè mí ilé ìtẹ́fín stress ara yín. mo béèrè nọ́mbà

a jẹ́ pé dádì nǹkan tí mo fẹ́ wá bá yín fún máa padà wá rí yín ẹ jẹ́ kí n sáré lọ yanjú òun. olúwa ni màá gbèjò ọkùnrin gbèjò. ẹ wo èmi ò fẹ́ àwọn ìwà tí àwọn akọrin wù nù àyíká yẹn aago mẹ́rin ti lù ó yẹ kó ti máa bẹ̀rẹ̀ rìhásà wọn náà ẹ mi ò fẹ́ o. no no ẹja jọlọ ẹ sọ fún wọn mo lè má sí bí nàìjíríà tó bá máa dé ẹ jọ. ẹ má bínú màá mẹ́sàn pé mo bá wọn sọ̀rọ̀ wọ́n á dẹ̀ gbọ́. ok sir. wo Bọ́lájí Bọ́lájí mo ti ṣe mo ti ṣe lẹ́gbẹ̀ẹ́. dájú ẹ ti di ìyàwó tẹ̀ ń dọ̀bà lè fún lẹ́ mo bá rí bẹ́ẹ̀ mo ti ṣe mo ti ṣe. gbogbo ẹ ti di ẹ ẹsẹ mi èmi gan mo tún sẹ́yìn ah. ẹ ti di. ó ṣe mi ó yé mi ó yé mi ó yé mi sáà. ó dẹ́ ẹ ti di ẹ ti di ìlú mọ́tà máa ma sọ ẹ ti ọkọ̀ kọ́ ti di náà. àgbọ̀tà tó ń pọ̀ sí i. ìyá tó ń pọ̀ tèmi yé mi tèmi yé mi. Thank ah. you. ẹ bá mi kò sáà dárí jì mí. ṣé arákùnrin tí a ń sọ ṣáwọn. ó ní ó ní ó ní. nǹkan tó ń sọ òfin bẹ́ẹ̀ yé mi bí akẹ́ bá mi bí wọn kán lè ṣàlàyé ẹ̀ kí n lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ wo arákùnrin ṣe rí tí wọ́n bá rábàbà láti òní títí di ọ̀la ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ wọ́n ti ṣẹ̀yìn. sẹ́mi. kódà wọ́n tún wá ṣe òkú ọ̀run pàápàá ah, ẹ wo ẹ jẹ́ kó fi ẹnu ara wọn kó fi ṣàlàyé lẹ́yìn náà mo wá ní gbólóhùn méjì tí màá fi kún. Ah, ẹ má jẹ́ ń sọ ah, ọ̀rọ̀ ọdún lẹ́nu ọmọ ìyá ò lè kí ni fẹ́ ẹ ká bá ń sọ fún ẹ bá ń sọ ẹnu yín ni kí ẹ fi ṣàlàyé fún wọn yẹ tó dọ̀ balẹ̀ lẹ́nu. má dájú ẹ má dọ̀ balẹ̀ ẹ má dọ̀ balẹ̀ nínú ẹ lè tún bẹ́ẹ̀. a ò lè tún bẹ́ẹ̀ lọ ni mo sọ pé mo ṣe mo ṣe lẹ́nu ẹ. sori bó ṣe ń wò mí gbogbo iléeṣẹ́ mi pátápátá ló ti jóná gbogbo àwọn ọmọ mi ló ti kú tán fọláṣadé àbíkẹ́ mi nìkan ló kù orí mi tó wájú ẹ tó yẹ kó bóyá kó kú nǹkan kan gbọ́ òfìfo ni torí nǹkan ṣe mí kò dẹ̀ sí ilé oníwòsàn tá a ti dè àbí babaláwa bí nǹkan wọ́n ní nǹkan ò ṣe mí mọ́ àbó ní nǹkan ṣe mí àfìgbà tí ń dọ́dọ̀ pásítọ̀ tó mọ̀ pé ìdí tí nǹkan fi ń ṣe mí rè bàbá kò dájú bá sọ ẹ bá mi bẹ. ẹ bọ ti jáde gbogbo nǹkan tẹ sọ pátápátá ló yé mi àmọ́ ẹ má jẹ́ kí n tọrin kò sí lè ti mú understand nínú nǹkan tẹ ń sọ yìí bóyá kẹ́ ẹ wá ọ̀nà míì tẹ́ lè gbé gbà tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ tó máa fi yé mi só máa lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Bọ́lájí gbọ́dọ̀ ṣe rere sórí lẹ́yìn ikú dátì ẹ̀ ìṣe ní èmi àti chief judge wọ́n dá ète adọ́gbọ́n ti gbogbo ká ṣe báyìí. barrister barrister ṣe ṣe barrister ajíṣafẹ́ mo rí àwọn dọ́kúmẹ̀ntì tó send sí mi mo go through ẹ̀ mo rí pé genuine it is real ẹ mo wá rí i pé lọ́ọ̀yà tó gbójú tó dẹ̀ dáńtọ́ ni ẹ. mo rí i pé ẹ kójú òṣùwọ̀n ló wá náà lọ́ọ̀yà. àmọ́ barista kí ni èrè tí o fẹ́ rí nínú kí o bá ti tèmi jẹ́ o fẹ́ rán mi lẹ́wọ̀n. first and foremost ẹ̀kọ́ yọkù lọ́kàn gbogbo afẹ́ bàtí ìyàwó ń bá tèèyàn jẹ́ ní we deal with facts and second ẹ̀jẹ̀ bèrè kékeré lọ rẹ̀ kí ló máa jẹ́ èrè yín àti ìdùnnú yín wípé ẹ fẹ́ jẹ ogún ológun ogun hmm. bí a tẹ bá dáhùn question àfihàn asàtì ẹgbẹ́ barrister ṣé ìwọ gan mọ̀ pé lórí case tí a sọ̀rọ̀ lórí ẹ̀ yìí ó mọ̀ pé many people àwọn èèyàn lóríṣiríṣi ló ní interest lórí case tó wà lẹ́yìn document tó dẹ̀ send sí mi nǹkan tó bá fi lè mú ẹ tó fi lọ tender ní court ah i'm totally finished tèmi ti tán nìyẹn. ìyá ìsìn george ta lè ṣe lórí tó simple ẹ kàn make sure pé ẹ dá ogún ológun padà tó bá jẹ́ ti ẹ̀fẹ̀ tó bá jẹ́ ti ọmọ ẹ̀ tó bá bẹ́ẹ̀ kú ẹ dá padà fún tẹ́ bá ti ṣe yẹn kò sí problem but tẹ́ bá ṣe yẹn ìjàngbọ̀n ni sà torí mi ò ní rí lẹ́ẹ̀dì mi ṣe case kí n lùsì rí mi dẹ̀ ní lùsì lè ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé fat wà dẹ̀ mọ̀ pé mi ní lùsì ẹ̀ <laughs> so tẹ́ bá fẹ́ ṣe ní kẹ́kẹ́. barista ṣé o mọ̀ pé ọmọ tí à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí ṣẹ̀ṣẹ̀ graduate ni first class dẹ̀ ló bá jáde èmi kàn rò pé kí race ẹ̀ up kí bá wá owó kí send ẹ̀ lọ sí ìlú òyìnbó kó náà lọ́ọ́ máa ṣiṣẹ́ lọ́hùn kó dẹ̀ máa gbígbé ayọ̀ ẹ̀ ń bẹ̀. lẹ́yìn properties àti owó tá à ń sọ yìí kò ń ṣe nǹkan kékeré o ó pọ̀ ju ọjọ́ orí ọmọdé yìí lọ àtàrí àjànàkú ni kì í ṣe ẹ̀rọ ọmọ kékeré ṣùgbọ́n owó àti properties yìí jẹ́ kí a ṣí ẹ̀ láàrin ara wa ká ṣe ní thirty seventy. ẹ jẹ́ àkọ́kọ́ mo níbi jẹ́ ti bẹ̀rẹ̀ ọmọdé ẹ̀ka mọ̀ pé ó ní brain gan first class ló bá jáde ó lè ṣiṣẹ́ kó gbé ìgbésí ayé ẹ̀ láti rán rẹ̀ lọ sí London ṣẹ̀gẹ́tẹ̀ bọ́ tí n bá tún wà wò ní ọ̀dà àwọn ìbẹ́ ti sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ẹ wò pé bóyá ojú orí ẹ̀ ní máa gbé nǹkan tó wà lẹ̀. Ah ẹrí yẹn náà sọ torí tó bá tiẹ̀ pọ̀jọ yóò rẹ lọ ó lè ya wèrè àbí àbẹ́ òrò bẹ́ẹ̀ ni. kódà nǹkan tèmi náà rò nìyẹn because ẹrù tó wà nílẹ̀ yẹn gbogbo properties àtowó yẹn ó pọ̀ ju nǹkan tó lè rù lọ kódà ó lè lọ kún kékeré. mo máa ṣe máa pé dókítà ìlú wà lọ́wọ́ mi bọ̀ tí nǹkan tí wàá kàn lè lò ní pé. ṣé mo ìyẹn ti fẹ́ di àtúndún nìyẹn ṣe nǹkan mú àtẹ̀bí bí àkéjì mi lórí pé àtẹ̀rí fáìlì pé kíní kankan kan bẹ́ẹ̀ ni but eh, ẹ ṣe jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe ní fifty fifty kakan no you know kakan balance there fifty fifty torí mo mọṣẹ́ tí mo fẹ́ ṣe o. àjíṣàfẹ́ ó lè ní ẹ fifty fifty ṣé ìwọ náà mọ how long ta ti tarabọ kéèsì yìí owó ni mo ná náà mo náwó mo nára mo dẹ̀ ṣe wàhálà mo ti náwó jù so ìwọ lè sọ pé ká ṣe ní fifty fifty ẹ o mọ nǹkan tó wà níbẹ̀ jẹ́ ká ṣe ní forty sixty kí gbogbo ohun tó wà nílẹ̀ tó ń rùn kò tán. mi understand that so sixty will come to me you hold the forty abi. Hmm. the other way around sixty wà forty àti náwó. ti wí bí ṣé péjọ ti parí. ọjọ́ ah, ti parí ní ẹ̀dùn àtijọ́ rẹ̀ kò sí problem. Eh? Ah! bọ́lá ti sì máa wá wo owó nǹkan máa sọ fún mi pé ìyá tèmi méjì ló jẹ́ ń bẹ́ o díẹ̀ nínú owó tó promise kó wọn fún mi díẹ̀ ló fún mi yókù kò fún mi tán ti sìn ẹ̀dùn àmọ̀ kan tó ṣẹlẹ̀ ó tún wá ní ilé kan tó kù o pé tá a bá ta bóyá màá fi dí ara nǹkan tí ó yẹ kó fún mi òun ló mú ẹ tó fẹ́ ra lé gan wá tí ẹ tó ra lé fi sanwó lé n ò gbọ́ mọ́ tẹ́lẹ̀ pé ìyá hmm. ah. ti púpọ̀. àjẹsàfẹ́ ah. mo ń jẹ́. so ìwọ ló padà yé mi jẹ ìwọ ló wo ṣùṣù ló sọ mí sí òkùnkùn àpapàǹdodo awáwí tó o mú mi wá sọ̀rọ̀ pásítọ̀ ò ń bẹ́ẹ̀ ní kẹ́kì má bínú kẹ́kẹ́sẹ́ ẹ̀ ń dọ̀bálẹ̀ nígbà tẹ báyé mi jẹ́ tán. iṣẹ́ èṣù ni. ẹ jẹ́ kí n sọ ọkọ fún mi bẹ́ẹ̀ sì wáyé ẹ ti jẹ̀bi kú. àìkú. màá dẹ̀ rí pé mo fi ọmú ara mi mo fi pa ń dànù sẹ́ni kankan ní bíbí bẹ́ẹ̀ ni mo sọ. bọ́lájì bọ́lájì. dadi. ah. ah ẹwà ẹwà ẹwà madam ẹ bá a bẹ̀ wọ́n ṣe rí a ti mọ̀ pé ní orílẹ̀-èdè wa yìí ẹni tó bá pààyàn pípa náà máa pa ṣùgbọ́n ẹ ṣe jẹ́ ká fi ìdájọ́ lẹ̀ fún ọlọ́run bóun náà ṣe wà yìí ìbínú ọlọ́run fẹ́ lórí ẹ ẹ wò torí ọlọ́run gẹ́gẹ́ bí obìnrin ẹ bá wa bá wọn sọ̀rọ̀. ìtẹ̀ṣe ti pọ̀ jù dádì ilé ìtẹ̀ṣe ti pọ̀ jù ó ti pọ̀ jù too much dádì ah má bínú ẹjọ́ torí ọlọ́run. ẹ fún mi nọ́mbà yín. ok nọ́mbà mi ok. Ah, nítorí ọlá ọtí ẹjọ́ Bọ́lájí kí ló dé tí mò bẹ ẹ sọ tó fi gbọ́ sí mi lẹ́nu kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ jọ jẹ́ ká dáríjì bàbá yìí láti bàtà ti di chọ́ọ̀chì dé ó ṣáà ló gbọ́ ọjọ́ torí ọlọ́run ṣóbi ọlọ́run tá à ń sìn yìí kò fún wa ní ààyè láti dá ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa ó ní ká má ṣe dẹ ẹnikẹ́ni lẹ́jọ́ kó wọn ọlọ́run má bàa dá wa lẹ́jọ́ ṣé o ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ sí mi náà ni níwọ̀n ìgbà tí Mr Johnson ti dá ẹ̀tọ́ mi padà fún mi mo ti yọ̀ǹda Mr Johnson ó ṣe jẹ́ ká fi ìjà fún Ọlọ́run jà nǹkan kan tó dẹ̀ dá mi lójú ni wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ó ti wù kó pẹ́ tó ó náà máa jìyà ẹ̀ṣẹ̀ ẹ kí la ti ẹ̀ ń sọ ó ti ń jìyà ẹ̀ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣé bí náà lówó ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí fún wa yìí jọ Bọ́lájì má jẹ́ kí ẹni yìí kó jẹ́ ká dẹ́ṣẹ̀. owó tí n bá ṣe máa dárí jìn tí n bá máa dáríji Mr. Ajísáfẹ́ màá jẹ́ kó jẹ́ pé òun ni máa pàgbé yìí kí n tó tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run ọba ó gbọ́ pé mi nípa Mr. Ajísáfẹ́ yẹn túnú. bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló dáríji mi láfíà fún mi. torí bí Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́hun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pé wà ṣe bí mo ṣe wọlé bọ̀ yìí Ọlọ́run fi kan hàn mí yín yàtọ̀ sí ọ̀rọ̀ ajíṣafẹ́ ah, dóò èmi àti olùṣọ́ ló yẹ ká jọ wá ṣùgbọ́n àwọn wà lábẹ́ ààbò bẹ́ẹ̀ sì ni bàbá kejì àwọn láwọn ò ní lè wá nítorí gbogbo ìlérí tẹ́yìn ti ṣe pé ẹ máa pa wọ́n ṣẹṣẹ ọlọ́run jẹ́ kó yé mi pé tí ẹ bá lè bóun rìnrìn àjò ẹ̀mí tí ẹ sì ṣetán láti yọ̀ǹda gbogbo tó ń dùn mí lọ́kàn olóhùn fi àánú ládáríjì adé kó yé mi pé tí ẹ bá lè gbàwé ọjọ́ mẹ́rìndínlógún tí ẹ ṣiṣẹ́ tán láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ó lóun ó dáríjì yín ṣẹ́rí ẹlẹ́rìnra lèmi mi ò mọrú àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣe ṣùgbọ́n ọlọ́run jẹ́ kó yé mi pé ẹ rí àánú gbà. Hmm. Hmm. olùsọ̀rọ̀ ẹ̀sìn ò déédéé ṣèkà èèyàn ló kẹsìn lóró èmi náà ò máa pààyàn kiri àbí kí n déédéé rí ẹ̀sìn ibi tó wà kí n dẹ̀ máa dà the same mr jisafẹ́ tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ òun ló sọ mí ní ìdàkudà ó pa gbogbo àwọn tó ń jẹ́ bí mi ó pa gbogbo ẹran ó tún wá pè mí pé ibi tí òun bá fẹ́ kí n máa lọ n gbọ́dọ̀ máa lọ òun ló kọ́ wa bá ṣe ń pààyàn

ìwé báwo ló ṣe wọ inú kọ́mpáìnì. ó ṣe máa béèrè àwọn béèrè yẹn torí kò wà relevant wọ fún ara ẹ̀ gan láwọn tó lè tó máa dáhùn sí. Hmm? George lójú ara ẹ̀ o believe pé o lè gbógun bàbá mi kò lè jẹ lọ àbí mo fi ẹ́ sílẹ̀ ní kó kọ́kọ́ lo ìjọba tiẹ̀ àsìkò tí ẹ ló ti lò yẹn but now èmi gangan ṣe tán láti wá lo àsìkò tèmi mi ò wá rẹ́dí láti gba ogún yẹn mọ́ o ẹ̀mí ẹ̀ ni mo fẹ́ gbà. bọ́lájí ìbọn kọ́ ni mò ń wò lọ́wọ́ yìí ẹ̀yin ọmọdé ẹ má fi nǹkan tí ò dá ṣeré. wọ́dà wá rọ̀bà abẹ́ ṣe é nìyí. tó ń kásọ̀ ó tún kásọ̀ ó tún dá. kó wọlé kó òkè ìnílò ráyè mọ́. ṣùgbọ́n bọ́lájí bọ́lájí ní kó má yìnbọn jọ mo yìí ní àwọn owó kan nílé mo ní àwọn owó kan nílé owó yẹn fẹ́ gbé lọ sí báǹkì ni owó yẹn máa súnmọ́ owó property dájẹ̀ bẹ̀ kò tí ì lè tó létà àjẹmọ́ àtúnwò. sọ́tọ̀. ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀tọ́ tèmi nínú ẹ̀ ọ̀nà mo jókòó ni mo establish business lé lórí ló sọ mí di tí mo dà lónìí tèmi náà fi dọmọkùnrin. <sighs> ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa àánú ẹ̀yin lẹ́yìn ò ṣetán láti dáríjì ẹni tó ṣẹ̀yìn <laughs> ṣáàrí èmi ò bá sọ fún yín pé kẹ́ ẹ gbìyànjú gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ kó jọ nípa ìtẹ̀jẹ̀ sílẹ̀ kí ẹ kọ́kọ́ kó gbogbo ẹ̀ síta ná kí ẹ pè fún àwọn èèyàn kí ẹ wá wo ìyanu tí ọlọ́run ó ṣe ní ayé yín èmi ò mọrú ẹ̀ṣẹ̀ tí ẹ ti ṣe o mi ò sì mọ iye èèyàn tí ẹ ti pa ṣùgbọ́n ó dá mi lójú pé ọlọ́run ṣetán láti gbà yín. tó bá jẹ́ ìyẹn ni ọlọ́run bá fẹ́ lò fún mi àti yọmí kò nínú ẹ̀ṣẹ̀ láti yọmí kò nínú ewu ó ṣetán láti dáríjì wọn mo dẹ̀ ṣetán láti má gba ẹ̀san kankan mọ́ láti ẹnu òní lọ kí ọlọ́run ọba náà lè ro gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ kó lè dáríjì mi kí náà lè wọjọ́ bọ̀ lọ́run mo ṣetán. hallelujah ẹ jẹ́ kí a gbàdúrà. ó dá mi lójú wípé ènìyàn kan. olúwa ò gbà mí lọ́wọ́ bìlísì tú mi kúrò nínú ajogun gbogbo àdúrà tí mò ń gbà látijọ́ yìí ọlọ́run ọba jẹ́ wọlé àṣẹ àdúrà tí mò ń gbà látijọ́ yìí àti àwẹ̀ ẹ má jẹ́ kí ẹ̀mí òkùnkùn ẹ má jẹ́ kó gba àdúrà mi ẹ má jẹ́ kó gba àdúrà mi ọlọ́run ọba ìwọ ni mo rán àdúrà mi sí ọlọ́run ọba gbà ní orúkọ jésù. àmín àmín àmín ní orúkọ jésù. ó ṣe àyà mi ó ṣe gan. báwo dé ni. a wà nínú àdúrà náà tí mo dẹ̀ mọ̀ yìí pé ọlọ́run á gbàṣẹ́gun báwo ni ṣé kò gbóra jù ṣá. Ah, a ò gbọ́dọ̀ sọ pé ó nira níwájú ọlọ́run ó gbọ́dọ̀ máa rọ̀ wá lọ́rùn. ẹ dẹ̀ sọ pé ẹ yọ omi mu ṣá. Ah, ah. ìyàwó mi ẹni tó bá ń sin ọlọ́run kò tún gbọ́dọ̀ sin ènìyàn mọ́ tí èèyàn bá dẹ̀ fẹ́ gba èṣù láyè ní ipò tí mo wà yìí kò gbọ́dọ̀ jí omi mu débi tó máa jí oúnjẹ jẹ mo wà nínú ààbò ọlọ́run lè tí mo dẹ̀ mọ̀ ní pé ọlọ́run ṣetán láti dáàbò bò mí. ó dẹ̀ dá mi lójú wípé ọlọ́run nínú àánú rẹ̀ á dárí gbogbo iṣẹ́ wa jù wá. àmín. mo wà ókè. báwo ni fábíọ́n ah báyọ̀ sí o ti dákú bí ẹ̀mẹ́ta. Ah, ìgbà tẹ́ ẹ̀ fi kọ́ra. ah kò í sí. Ah, oh. nígbà tẹ́ ẹ̀ fi kọ́ra aláìsí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kan kò sí hmm. iṣẹ́ ibi tá a bá fẹ́ súnmọ́ lọ́run nípa àwẹ̀ àti àdúrà ni o hmm. apart from pé èèyàn kan ṣẹlẹ̀ gan èyí ní láti máa súnmọ́ lọ́run kó máa gbàwẹ̀ kó dẹ̀ máa gbàdúrà. tí ó ti ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ àyà mi hmm. sórí lè tí a nínú ẹ̀ mo rí àmì àti ìdánilójú pé nínú àdúrà àti ààwẹ̀ tí a gbà yìí ìṣẹ́gun ti dé. amen àmín àmín. ó wá mi rántí ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé bàbá wa ti ń bẹ ní ọ̀run kí a bọ̀wọ̀ fún orúkọ mímọ́ rẹ̀ kí ìjọba rẹ̀ dé. ìfẹ́ tìrẹ ni ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa ní ojú ọjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá sọ́run kí la mú wá sáyé o kí la máa mú lọ sọ́run torí ohun tá a fẹ́ jẹ́ la fi ń balẹ̀ ayé jẹ́ nítorí ohun tá o kí la máa mú lọ ó dá mi lójú wípé ènìyàn kan kò lè ayé bó ó tún bá ṣe lébi ọ̀rọ̀ yìí kan dọ̀la ìwọ tó pọ́nmọ làkejì lẹ́kún nítorí owó ó kọ̀ níṣẹ́ ibi nítorí ọ̀la rántí ọjọ́ ọ̀la ṣo lè rí darí jìgbà rántí ọjọ́ ọ̀la ṣo lè rà àdúgbà. kí la mú wá sáyé kí la máa mú lọ sọ́run kí la mú wá sáyé ooo la máa mú lọ sọ́run. Torí ohun tá a fẹ́ jẹ́, a fi ń balẹ̀ ayé jẹ́. Nítorí ohun tá a fẹ́ dáa.